الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله السلام ورحمة الله وبركاته ونجد أجر الذين الله وصلى الله هجرة عربية مستقرين ليس جديد يقرأ إنه سبتمبر ميلادي 2021 مثلا إلى ميلوك المسلمين أو مواقف في أوان àti ìdáhùn eléyìí tó wá lábẹ́ ìlú wa labe هدى وبشرى هذه من هدى وبشرى ليس عن كلهم في كارثات لكن قبل زمانها لك لكن كلهم وبشرى في كارثات يتصنع نحن ذلك وهو ليس عن كلهم dipen tumbal tumbal yang nama nama nama diri kita. Kedua, nasib Allah Taala Nabi Amran Ali dan Ali Darul Juri ini adalah Azim Ibang Kapi Abai Ibang Kapi Ini adalah Ibang Kapi Ibang Kapi Ibang Kapi Ibang Kapi nítorí kita bá a bá yẹ kó wá dáadáa kálí bá a bá ti bọ́lá ọ̀lẹ́dẹ̀ àwọn àbẹ̀wò ti fẹ́ abẹ́lẹ́ ọ̀hún ọ̀lẹ́dẹ̀ àwọn náà kó mú wá ní àpò ìdókòwò ìdókòwò ìdókòwò wa kọ́nà àwọn ọ̀hún láti máa kọ́ àwọn òkúta àwùjáde wọn lọ́la tẹ̀lé ìyá òní jẹ́ ìgbàlejò àwọn wọn. ìbéèrè tó ní kéde ṣe nípa tó tó wọn bá bá sọ láti lọ ó wá tẹ̀lé nínú sọ láti lè kàn náà oríṣi tẹ̀lé méjì ọ̀kan nínú àwọn àtẹ̀lé yìí ó pè fún mi láti ṣe àtúnṣe rẹ̀ pẹ̀lú ìforúkalẹ̀ sáájú gbogbo nípa àkàlámà gẹ́gẹ́ bí alẹ́sẹ̀ ìgbé ìgbà ìtàkà mọ̀láńtì ọgọ́rùn-ún àgbọ̀ mọ́gírì tàbí ìrìnsá ìgbà lẹ́yìn ìgbà tó ń bá àkàlámà kàkà gbogbo ọgbà gbogbo ìjókòó ọlọ́ọ̀tún ìdúró táà àmọ̀tẹ́lẹ́ ó ti dín ìjókòó tí máa bẹ láàárín rákà méjì ṣe tó bá bá tó lè sọ̀rọ̀ náà ó ti jẹ́ kí. ìjókòó ìlànà lọ́wọ́ ní pẹ̀lú ó tún ti ń dá àmì nínú ìjókòó ìwé ní àtìlọ́wọ́. eléyìí ti tẹ̀lé ó pè fún bàbá mi pẹ̀lú bàbá bá tó pẹ̀lú ìbọn tó tún bá pẹ̀lú pẹ̀lú ó ti ṣe rákà يدعوه أبي عبد أبي عبد sebab itu dalam rangka lekar. Ini ditunjuk dalam rangka lekar. Kebaran rangka lekar mulai. Habis itu dia dalam rangka lekar. Ini solat Allah. Orang di rangka lekar yang berbunyi lekar. Ini nama Allah. إمام الطيب ومن نقص وزاد فزاد فقد سلم ẹnìkan tó bá ti gbàgbà kò ní sọlá tó tó fi kankan fún sọlá tẹ látàrí gbàgbé yóò kórè kalẹ̀ dáadáa kátó ti kọ́kọ́lá mi. ìtumọ̀ sí pé ìkórè kalẹ̀ tó ń wá ní kátó sálá lẹ́yìn òkùnlọ́lá lórí ìkórè kalẹ̀ lẹ́yìn ìgbàgbà sálá nígbà tí ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ ó ti pè fún màmá mi. Wọ́n máa ń ná ọkọ̀ wà dáadáa sẹ́tẹ̀lẹ̀ pọ̀. Nítorí ilé ìṣẹ́ bẹ́ẹ̀ nítorí pé ìforí kalẹ̀ ilé ìṣẹ́ máa ti wá láti sálábà ó lágbára ju ìforí kalẹ̀ ilé ìṣẹ́ máa wá ilé sálábà. Nítorí pé ìforí kalẹ̀ ilé ìṣẹ́ máa ti wá láti sálábà wọ́n ń pè ní jabrọ́nù eléyìí ti fi máa wá lẹ́yìn sí sálámà wọ́n ń pè ní targhimun nítorí pé tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọ ó pè fún kó forí kanlẹ̀ kó tó sálámà á jẹ́ pé àdínkù ti ṣe sọ̀láàtì rẹ̀ nù ìforí kanlẹ̀ tó bá ṣe yẹn òní ọ̀bọ̀ pé àdínkù tó wọnú sọ̀láàtì rẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe pé àlékún ló ṣe nínú sọ̀láàtì rẹ̀ látàrí ìgbàgbé ó ń bùkátà láti dójú ti ṣètọ́nù torí ẹ̀ ìforíkalẹ̀ tí máa wá lẹ́yìn sí sálámà yẹn wọ́n ń pè ní targhimun lish-shaytan fífi mú ṣètọ́nì gbolẹ̀ ni eléyìí jẹba. oníbèrè tó ṣe béèrè nípa pé àwọn fẹ́ràn káwọn ọmọ ta lúdò àwọn sì fẹ́ràn káwọn ọmọ tayò àwọn ọmọ sọ́tọ̀ ni àbí ọ̀tọ̀ ọ̀dà àìbàmà tẹ́ ẹ bá sọ pé kọ̀tọ̀ ẹja mẹ́rin pàtó tó ní ọ̀tọ̀ àwọn dájú pé ìbéèrè yín ó ṣe ni níyanu púpọ̀ ìwọ ọmọ ó sì fẹ́ mà nítorí ọmọ wọ́n lè kọ́tọ́ wọ́n lè pé kọ̀tọ̀ ìgbà tó ṣe pé ojú ọ̀mù tí ò kúrò lọ́tí ojú àtayò kò kúrò lára ayò ìwọ ọ̀fẹ́ kí wọ́n sọ fún ọ pé kọ̀tọ̀ àyè bá wa mà tẹ bá ṣèèṣì sọ pé kọ̀tọ̀ kílẹ̀ rí pàtó tó ní ọ̀tọ̀ torí tèmi ọ̀bá rẹ̀ rí pàtó ìní pàtì abẹ́ẹ̀kọ́ ni ẹ̀hẹ́n torí kí wọ́n sọ pé níta bá ti mà kò bùkátà kún ọ sọ níta bá ti mà kò bùkátà kún ọ sọ wọn ni al-ma'lumu níta bá ti mà kò bùkátà kún ọ sọ àkọ́kọ́ téèyàn bá máa ń ṣèbéèrè báwọn àmì pé èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run nítorí pé tó o bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ebo ló dò níwọ̀ ìwọ òkúkú mà ìwọ fẹ́ béèrè ni àwọn ẹrú ọlọ́run tiwọn tí wọ́n bá ṣe béèrè nípa nǹkan tí wọ́n mọ̀ tí wọ́n bá sọ pọ́tọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe tí wọ́n bá ní ọ̀tọ̀ yóò fi sílẹ̀ yé ṣe pé yóò kó agídí hárí láti sọ yí pé tí ẹ bá sọ pé kọ̀tọ̀ kílẹ̀ rí rẹ̀ pàtó. ẹ̀mí sọ kò sí nǹkan tó ní ká má jẹ búrẹ́dì àmọ́ kí lè rí pàtó tó ní ká jẹ wà ká jẹ búrẹ́dì. abẹ́yìn náà rí ni ìfẹ́ rí pàtó tó ní ká jẹ wà ká jẹ búrẹ́dì. ọ̀dà kí lè rí pàtó tó ní ká má mu omi pọ̀tọ̀pọ̀tọ̀ tí ń bẹ nu gọ́tà abẹ́yìn máa mu rú ẹ̀ náà ṣẹ́bẹ́yìn mu ok èmi á sọ pé ṣé ká mu omi pọ̀tọ̀pọ̀tọ̀ gọ́tà sọ́tọ̀ àbí ọ̀tọ̀ tẹ ẹ bá wá sọ pé kọ̀tọ̀ kí lè rí pàtó tó ní kọ̀tọ̀. Allah sẹ́wọ̀n kó túmọ̀ sí pé eléyìí ọlọ́lọ́run ọba sí ọ̀ ń tanra rẹ̀ dànù torí délé lúdò àdáyò ṣẹ̀rí àsọ wípé kọ̀tọ̀ kìí ṣe gbogbo nǹkan mà ní ṣẹ̀rí àdá kọ̀ báyìí tó ló kọ̀ rẹ̀ ó kọ̀ rẹ̀ ó fi àwọn principles ó fi lélẹ̀ ìtumọ̀ pé àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ nù ìtumọ̀ pé àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ nù torí ẹ̀ náà sọ wípé ní tí máa ṣẹlẹ̀ láyé kò ló والنصوص الشرعية محصورة أو في طلن ń sisi ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ القرآن alukur'an àmọ́ pé alukur'an bẹ̀rẹ̀ pẹ̀lú fatiha ó parí pẹ̀lú sóròtún náà. bẹ́ẹ̀ làwọn àdìsí anábì sallallahu alaihi wasallam eléyìí taari eléyìí tó wà lákọọ́lẹ̀ àmọ́ wọn sísẹ̀lẹ̀ kan bá wá ṣẹlẹ̀ tá a bá rí i pé wọ́n kọ́ ọ́ lẹ̀ nínú alukur'an àti sunna tá a sọ pé kò ní ìdájọ́ ni. ó ní ìdájọ́ dáadáa nínú alukur'an àti sunna náà láti وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به فلو ردوه إلى إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم tọrọ kan bá wá bá wọn tó ní ti pẹ̀lú ìfàyàbalẹ̀ àbó ní ti pẹ̀lú ọlọ́run tó bá kí wọ́n ti apádà sọ́dọ̀ ànábì wọ́n ti apádà sọ́dọ̀ àwọn ẹni tó ní mà nínú wọn ni àwọn ẹni tó máa bá ṣe máa yọ ìdájọ́ nínú alukur'ani àti sunna nínú wa àwọn ọba mọ̀ tó ìtumọ̀ táwọn èèyàn fi yàtọ̀ síra wọn nù tó bá jẹ́ pé gbogbo tó wà nínú alukur'ani bó ṣe wà ọlọ́run ti akọ gbogbo nǹkan bẹ̀ ni kò bá ti sólùmọ̀ tó bá jẹ́ pé sunna ànábì sọ̀rọ̀ náà àti iná ni wọ́n dá akọ rẹ̀ pẹ̀lú ìdájọ́ rẹ̀ wọ́n dá akọ rẹ̀ pẹ̀lú ìdájọ́ rẹ̀ bàbá ti sólùmà gbogbo wa làbá jólùmà kò ní sólòdò nù wa. torí de eléyìí ayò lódò erékeré ni wọ́n pe gbogbo ẹ̀ ìfàsíkòsòfò ni wọ́n pe gbogbo ẹ̀ ẹ sì mọ̀ pọ́lọ̀ wọn bọ̀ dá wa fún erékeré kò dá wa fún ẹ̀fẹ̀ kò dá wa fún ìfẹ́ àsìkò torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo nǹkan yẹn ń kọ́ kọ̀tọ́kọ̀dà yàtọ̀ sí pé ayò àti lídò tẹ̀tún rí yẹn wọ́n tún máa ń lọ́pọ̀ mọ́wó yóò tún padà di tẹ́tẹ́. yàtọ̀ sí eléyìí ẹ rí i pé látara ayò látara lúdò gbogbo èèyàn máa dọ̀màta gbogbo èèyàn máa kúrò lẹ́ni tó lọ́wọ́ kan nítorí pé ó lè jẹ́ pé nídìí ayò yẹn lẹ́wà lẹ́tì máa fọn kínní kan bàbá yín láti máa bó kinní kan ya yín láti máa sọ̀rọ̀ àlùfàṣà síra yín ọ̀pọ̀ wọn ò bí bàbá ẹ̀ dá o lè pa láyò ah, wọn ò ṣe bí bàbá mi dá torí ayò òfò ni wọn wá bí bàbá rẹ̀ dá kọ̀ríkọ̀rí kinní kan ìyá rẹ̀ ò tó bẹ́ẹ̀ torí ayò àdánù torí lídòfò ẹ̀rí pé gbogbo nǹkan yọ kọ́mọ̀ lẹ́nu yín nígbà tẹ̀ ń bá ń ta gbogbo nǹkan islam ò sọ wáyé kọ́ wá sọ ọmọ òfò kọ́ wá sọ ọmọ àta wọn lóbìnrin ni àwọn àwọn ń ṣe sọlẹ ọwọ́ àtẹsẹ̀ àwọn wá hàn síta tí nǹkan kan ṣe sọ láti àwọn àbálàáfíà rẹ̀ náà lọ wà kò sí nǹkan tó burú kóbìnrin ti ń ṣe sọlẹ lásìkò tí ń ṣe sọ láti lọ́wọ́ yẹn kí ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ àti òdì rẹ̀ títí dé ọrùn ọwọ́ kọ́ hàn. kí ojú rẹ kọ hàn nígbà tí ń ṣe sọlá eléyìí ọba sọ́lá ti bẹ̀ yọ ká gbìyànjú láti sọ́ra fáti dúró níbi tí ò yẹ kó rí ọwọ́ àtọ́jú rẹ wà mọ̀tòbá tóbi tó ti dúró tó ti ṣe ẹni tí kó rójú rẹ tí rọ́wọ́ rẹ wà ń bẹ̀ kò sí ní tó burúkú tó bójú àtọwọ́ náà lórí kódà kọjá pé wọn nìkan lọ ń dá sí sọ láti inú yàrá rẹ tẹsẹ̀ rẹ bá ti hàn kọ sọ láti rẹ ti bàjẹ́ o nítorí pé ọ̀ràn àyàn ni ká bo ìhòhò wa nínú sọlá tí ìhòhò bá sì ti sílẹ̀ hàn síta sọ láti bàjẹ́ nù torí ẹ̀ ojú àtọwọ́ obìnrin títí dọ́rùn ọwọ́ kì í ṣe ìhòhò nínú sọlá lópin ìgbà tó bá dúró níbi tẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sáti rójú àtọwọ́ rẹ̀ bá wà àmọ́ tó bá tó dúró níbi tẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sáti rójú àtọwọ́ rẹ̀ bá wà kò burúkú tún bò eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin walhamdulillah wọ́n ń gbìyànjú láti ṣẹ̀sìn sọ láti wọn ọ̀tẹ̀kì ṣùgbọ́n wọn yẹn mójútó ìmúra irú ìtẹ́sìn Islam tó ní kóbìnrin ọmọ mú nígbà tí ó bá sọ̀lẹ́ ummu salama radiyallahu anha wọ́n bi anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ǹjẹ́ obìnrin ó wà lè ṣe sọ̀láàtì pẹ̀lú aṣọ gbàgbẹ́rẹ́ yọ kábí anabi ni bẹ́ẹ̀ ó lè ṣe sọ̀láàtì pẹ̀lú aṣọ gbàgbẹ́rẹ́ yọ kan idha kana sabiqan yughatti zuhural qadamayn ó lè ṣe sọ̀láàtì pẹ̀lú aṣọ gbàgbẹ́rẹ́ yọ kan lópin ìgbà tí aṣọ yẹn tó bá jẹ́ aṣọ tó balẹ̀ dẹ́dẹ́dẹ́ tó bo òkè ẹsẹ̀ méjèèjì òkè ẹsẹ̀ méjèèjì obìnrin gbọ́dọ̀ bò nígbà tí ń ṣe sọ̀dá àmọ́ tẹ̀lẹsẹ̀ rẹ̀ kò sẹ́ni tó ní kó bò ètò túmọ̀ sí pé tó bá forí kalẹ̀ tó bá gbẹ́sẹ̀ rẹ̀ lélẹ̀ báyìí sẹ́mi ká sọ rẹ̀ ó tún bo òkè ẹsẹ̀ rẹ̀ báyìí ṣùgbọ́n àtẹ̀lẹsẹ̀ rẹ̀ ńkọ́ yóò sì sílẹ̀ eléyìí ọba sọ láti rẹ̀ jẹ torí ẹ̀ lóbìnrin ká tó sọ yìí pé kílẹ̀ rí pé ọ̀ràn yẹn ni káwọn wọ́ bọ̀sẹ̀ káwọn tó ṣe sọ̀lá ta ló sọ fún ọ kó ọ̀ràn yẹn ni kó wọ bọ̀sẹ̀ kó tó ti sọ̀lá ọ̀ràn yẹn ni kó bo òkè ẹsẹ̀ rẹ kó tó ti sọ̀lá àmọ́ tó bá jẹ́ pé ò ní lè bo òkè ẹsẹ̀ rẹ nígbà tó ń bá ń ṣe sọ̀lá àti láì bo àtẹ́lẹsẹ̀ rẹ ajẹ́ pé kó wọ ohun ó mú ọ bo òkè ẹsẹ̀ rẹ ńkọ́ ó ti dọ̀ràn yẹn kò bá jẹ́ pé nǹkan náà ó tún bo àtẹ́lẹsẹ̀ rẹ. mo rò pé yé wa torí rẹ̀ àwọn obìnrin nísìn ẹnìkan yarí mọ́kọ rẹ̀ lọ́wọ́ ìgbà tó kọ́ sọ fún pé kọ́ máa wọ bọ̀sẹ̀ òun rẹ́rìí rẹ̀ kò sẹ́rìí náà ẹ̀rí wo náà lọ sọ pé kóbìnrin ọwọ́ bọ̀sẹ̀ àmẹ́rìí wo lọ sọ pé kóbìnrin ó sẹ́sẹ̀ lẹ̀ kórópó yé ẹ̀hẹ́n èyí tí wọ́n bá ti mọ̀ tó fi bu ẹsẹ̀ rẹ̀ ọ̀bá àti ẹ̀já èkìtà kó fi bò sá kó wé ńlá wà ní sá kò sí nǹkan tó burú sá ti má di kẹsẹ̀ rẹ̀ ó ṣe kí ni kọ́ hàn àtà eléyìí jẹ́ mo ti ṣe jẹ́ mẹ́rin. wọn lóbìnrin làwọn ǹjẹ́ táwọn bá ń ti sọ̀rẹ́ táwọn bá gbé ọwọ́ ọ̀tún àwọn lórí ọwọ́ òsì àwọn ṣé igbá àyà àwọn làwọn ó gbélé ni àbí ìsàlẹ̀ àyà nínú sọ̀rẹ́ a máa rí oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn máa gbà gbé ọwọ́ wọn sí àyà wọn àti ibi tí èsì àyà wọn ní ìgbà tí wọ́n bá dúró nínú sọlá àkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run kíkó ti yé gbogbo wa báyìí kíkó kò sí nínú ìlànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni Ọlọ́run fẹsẹ̀ ran tọ́lọ̀ ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tá a máa wà wòkọ́sì rẹ̀ kíkẹ́ ká máa dáwọ́ lẹ́nu sọ̀lá kò sínú lànà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a sì dúpẹ́ fọlọ́n pé ní gbogbo orílẹ̀-èdè wa yìí kò sẹ́nìkan tó tún sẹ́kù mọ́ tí máa dáwọ́ lẹ́nu sọ̀lá alihamudulilayi tìrú wọn bá kù ẹ pàkíyèsí wọn o níta ń sìn yẹn ọta kò sunna anabi muhammed sallallahu alayhi wa sallam wa inama umirtum an tattabi'u walam tu'maru an tabtadi'u nǹkan yọkan náà fi pa yín láti nǹkan yọkan náà fi pa yín láti ẹ tẹ̀lé ta muhammed. صلى الله عليه وآله وسلم sallam wọn pa yín láṣẹ kẹsà dáadáa lẹ. ó gba àwọn ẹ̀rí kan tí wọ́n máa mú wá lórí pa lè dáwọ́ lẹ̀ ẹ nínú sọ̀lá gbogbo èyí sẹ́yìn kí ẹsẹ̀ pé sọ̀lá tìrẹ bàjẹ́ ó ṣera rẹ̀ nù ládàá dínkù. akramakumullah àwa táwọn á ń síbì kan nígbà tá a bá dúró oríṣi ọ̀nà mẹ́ta lẹ́nu wọ́n bẹ́ẹ̀ nu wọn àwọn tí máa gbọ́wọ́ sí òkàn àyà wọn báyìí. àwọn ní fasalli li rabbika wanhar sẹ́mi kí nahar ni wọ́n ń pe òkàn àyà. wanhar nígbà tí èsì wọ lọ́lọ́ ní kò gúnra rẹ̀. eléyìí àṣìṣe ni o. wọ́n bẹ́ẹ̀ nínú wọn àwọn ni tó gbé ọwọ́ lórí ọwọ́ tó gbé láyà wọn gbogbo wa máa ń ti ń jáyà dédé òkè díẹ̀ síbi tó mú wà àti ibi tó mú wà lọ sísàlẹ̀ díẹ̀ àyà wa nù. ọ̀nbẹ nínú àwọn eléyìí ló ṣe dédé ńlọ́wọ́nù súnà nàbì Muhammad sallallahu alaihi wa sallam pé a gbé ọwọ́ lórí ọwọ́ láyà wa a gbọ́dọ̀ gbé tòsí lórí tọ̀tún o. ẹ̀hẹ́n sọ̀hábí. So ibn Mas'ud abẹ́nìkan náà sàhábà ó rí tẹ́nìkan ṣe sọ̀lá ó wá gbé ọwọ́ ó gbé lórí ọwọ́ ọ̀tún ó wá lọ bá ń bi títí ṣe sọ̀lá tìyẹn ó wá yọ ọwọ́ ọ̀tún rẹ̀ kúrò lábẹ́ tòsì ó wá gbé lórí tòsì. tọ́ ọ̀nbẹ nínú wa àwọn tí máa káwọ́ sí ìsàlẹ̀ dodo báyìí báyọ̀ tí ìrírun wọn rí bí àwọn Pakistan bí àwọn Afghanistan bí àwọn Bangladesh àbí òye wa gbogbo àwọn stand stand stand uzbekistan turkmenistan hindustan so àwọn tí wọn tẹ̀lé madhabu tani àbí hanifa torí ní madhabu àbí hanifa báwọn ti sọ pé gbọ́wọ́ ni àdìsí tó mú wa lẹ adúpẹ́ fọlọ́ nǹkan sẹ́rì ń bẹ̀ ètò sẹ́kù ní kákáwọlé àyà wa tó bá sì máa gbọ́wọ́ nù kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin صلوا كما رأيتموني ọsọlù أما máa ti sọlẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kí mò ń ṣe sọlẹ bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam sọ. wọn ní àwọn ń ṣe ìdá àkọ́kọ́ àwọn kú àwọn táwọn tó lè máa ná ṣọ́ọ̀pù àwọn lásìkò táwọn ń sopó yìí rárá o walladhina yatawaffawna minkum. ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة àwọn ẹni tó bá kú nínú yín tó fi ìyàwó sílẹ̀ sáyé àwọn ìyàwó yẹn ó jókòó ṣe ìdà oṣù mẹ́rin àti ọjọ́ ati mewa. n'inu ọ̀rọ̀ la ń gbọ́ ẹnìkan lọ́kọ òun kú wọ́n wá sọ fóun wípé ó ti tó fóun ó gbélé jókòó ìjọ mọ́kànlélógójì báwọn kan lọ sọ bẹ́ẹ̀ wọ́n tún wá ní àwọn kan sọ pé fi ìhè kọ̀wùláàní bí ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ ìjọ mọ́kànlélógún mọ́kànlélógójì tàbí oṣù a wàláhi fíhì qawlun wáhid torí alukur'ani bíi ó kílíà eléyìí là ń pè ní nọ́ọ̀sì torí pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ń bẹ kó bùkátà láyé àwọn ẹni tó bá kú nínú yín tí wọ́n fi ìyàwó sílẹ̀ sáyé àwọn ìyàwó yẹn wọ́n gbélé jókòó wọ́n gbélé gbéra wọn jókòó fún oṣù mẹ́rin fún àti ọjọ́ mẹ́wàá sẹ́nìkan lè sọ pé oṣù mẹ́rin ten ten ten ten that is forty ọjọ́ mẹ́wàá one. sẹ́yìn tí wọ́n sọ pé forty one days ṣé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lè di forty one days lọ́nà o. àwọn olùmọ̀ sọ pé kí ni tàrífù an torí pé a ní an a ní al a ní al-mu'awwal níbọ̀rọ̀ ọlọ́run bá wá àbọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam níta gbọ́yé bá a ṣe gbọ́yé ó lè jẹ́ nọ́ọ̀sì níta gbọ́yé bá a ṣe gbọ́yé ó lè jẹ́ zọ́ọ̀hì níta gbọ́yé bá a ṣe gbọ́yé ó lè jẹ́ mu awwal. wọ́n ní kí wọ́n ní nọ́ọ̀sì wọ́n ní ma ta'wiluhu tanzilu àlàyé rẹ̀ ní kọ́lọ́hún sọ̀kalẹ̀ àìtí sọ̀kalẹ̀ ńlá àgbọ́yé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àìtí ìwí ńlá àgbọ́yé abẹ́ẹ̀kọ́ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nǹkan tó kàn lè dàrú mọ́ wọ́n lójú òun náà ni pé oṣù mẹ́rin hijiri àbóṣù mẹ́rin gírígóríà nígbà tó ọ̀ka ti hijiri kún èwo ni ayọ̀l mùsùlùmùn èwo alhijiri alhamdulillah oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àsìkò tọ́lọ̀ wọn á kóbìnrin ó fi jókòó yìí ọ̀ràn yẹn nàmbà tú láti èsè nàmbà fẹ́ wàá jókòó ẹnìkan gbọ́dọ̀ wàá bọ̀ sọ̀rọ̀ ọmọ fẹ́ fi ọ táà obìnrin ló sì wàá dá bí egbin yìí irú rẹ̀ ọgbọ́dọ̀ bọmọyàn lọ́wọ́ láì sí ehoro eléyìí túmọ̀ sí pé tó bá fi lè fààyè irú rẹ̀ lẹ̀ ó ti sẹ́lọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wọn sọ pé kọ́ ọmọ wẹ̀ o kọ́ ọmọ wa rún pàkà yìí abẹ́dẹ̀ wọ́n sọ pípa ọmọ wẹ̀ wò wọ́n á jẹ́ pìkìsà lọ́ọ́ máa wọ̀ àmọ́ wọ́n ní mọ́tọ́jú tọ́mú mọ́tọ́jú tètè mọ́wọ́ ti sàlẹ̀ apàtì mọ́kùn àtìkè wọn ò sì ní kọ́ ọmọ yàrá rẹ̀ wọn ò ní kọ́ ọmọ jẹun kọ́ ọmọ jẹran gbàmọ́ àmọ́ kun lọ́fíńdà àmọ́ soge àmọ́ yọ bí ọjọ́ ìsìláàmù ọ̀wá sọ pé kọ́ ọmọ wọ́sọ dúdú káyọ̀. láì sẹ̀yẹ kanakana àbí kọ́ dárì rẹ̀ kọ́ máa dá kọ́ dá pandara rárá o tá a wá lè máa lọ sí ṣọ́ọ̀bù lásìkò tá à ń ṣe ìdá kọ́tọ́ yàtọ̀rọ̀ wà á ṣọ̀rọ̀ wọn gbéra wọn jókòó fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ó ṣiṣẹ́ ìjọba ẹnìkìnnì ọlọ tọrọ yọ̀ǹda ń bi sẹ́yìn ni àbí kàn lọ́bọ̀ tọrọ irú ẹ ti ṣẹlẹ̀ sóbìnrin kan kódà kódà tó kó tí kọsẹ̀ mélòó kó tí kọsẹ̀ méjì ọlọ́pàá ń kú òun sì ṣiṣẹ́ local government òun náà lọ sọ pé wọ́n ó mú kọ̀ọ̀ láàánì wa àwọn kan lòun ó ṣe ìjọ mọ́kànlélógójì àwọn kan sọ wípé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àwọn kan tí wọ́n lẹ̀ ọlọ́run ó ní oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá. ẹ kó lóun ti wá ṣe ibiṣẹ́ òun ẹ̀yẹn lọ ibiṣẹ́ òun kẹ́ ẹ lọ ṣàlàyé fún wa ojú ní rojú sàmì ó tún wá pè lẹ́yìn rẹ̀ alihamudulilayi wọ́n yọ̀ǹda fún pé kó wọn lọ parí ẹ̀dọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kó wọn á padà sẹ́nu sẹ́ aláhu akí. ìrẹ̀ sọ pé kò ní ṣeéṣe pé wọ́n ti dán òní wọ́n sọ pé wọn ò ní gbà pé wọ́n ti bá wọn sọ ni. wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹni tó bá ti bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá dúró ọlọ́wọ́ bó tó ilé ìjẹba tó bá jẹ pé obìnrin tọkọ rẹ̀ kú kò lẹ́ni tí yọ bọ̀ kò lẹ́ni tí ó ṣàánú rẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kìí ṣe wàá òsó ń jẹ ńlé kọ́dà tó ń jẹ bá wà ńlé ẹ̀dín mu ọkọ̀ fóúnjẹ ńlé kótó kú gáàsì wà nínú sìlíńdà kọ́kọ́ tó kú epo wà nù kẹrosí ọ wà nù stóòfù kọ́kọ́ tó kú èédú wà ńlé nínú kọ́pọ́tù kọ́kọ́ obìnrin ọ̀lẹ́tọ̀ láti lò mọ́ nínú òfin ọlọ́nkọ lẹ́tọ̀ láti lò mọ́. torí pé oúnjẹ tọkọ filẹ̀ ó ti di ti gbogbo èèyàn tọkọ filẹ̀ gáàsì tó wà nù ó ti di ti gbogbo èèyàn gbogbo ẹ̀ lápọn ẹ máa jẹun sódà rẹ ẹ bá ẹ ọlọ́run mẹ́jọ àjọràn wọn pin ogun náà ìyàwó ọ̀yà lọ wọ́wọ́ mi tí ó fi máa bọ́ra rẹ̀ gbogbo ńtọ́kọ fi sílẹ̀ ń yọ wá stand still ó dìgbà tá a bá yanjú ogun àfi tó bá yẹ pé wàá máa lò lọ á wàá fi sírò sí èló ló ń jẹ tó jẹ látìgbà tọkọ ti kú jẹ ọkọ mi ààrẹ ni òfin Ọlọ́run lélẹyìí kerosene tó wà nù stóòvù ó lè tó èlò kórópó yé wa tó tábà wá pín ogún á wá dìdọ́kìtì iye tí wọ́n ti náà kúrò nínú pín tiẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ pé ìṣèdọ́gba lẹ̀ sí Islam tóbìnrin ọba ti lọ́nà tó ti lè bọ́ra rẹ̀ kọ́mọ wàá jẹ́ pé yóò jókòó pó ìranù tún máa ṣẹlẹ̀ àjẹ́ pé irú obìnrin báwọn kò burú lábẹ́ òfin ọlọ́run kó sáré lọ́ọ́ ṣiṣẹ́ tí ó fi rí oúnjẹ òòjọ́ rẹ̀ tó bá ti wá rí n tó lè jẹ lónìí kíákíá kó tún padà sílé. mo rò pé yé wa ká ń bùkátà three hundred naira láti lè gbẹ́mìíró lónìí ẹ̀fọ́ lọ́tà tó bá ti ta dórí ti three hundred tó padà sílẹ̀ yóò fi yókù lẹ́fẹ̀ ní tí ọmọ bá ta mo rò pé yé wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò dí ẹrù kankan rù wá àfi tá bá lè rù lópin ìgbà tí ọba ti sẹ́nì kankan tí ọmọ ràn lọ́wọ́ yọ lọ gbìyànjú yọ padà sáyè rẹ̀ tó rófin ọlọ́run sọ yìí pé ìdá bọ́ọ̀kọ̀l amúrò tẹ̀sà nígbà tí gbogbo ọ̀nà bá ti dín pín ṣẹ̀rí àwọn sílẹ̀kùn fún yẹn ọwọ́ àwọn ọba àkókò ibi tó ti wá sẹ́lọ̀ ọ náà ni pé three hundred ti pé ẹ ẹni tó délé yìí lóhùn ẹsẹ̀ nu wàá padà sí ilé rẹ̀ ìbéèrè kan wà tó pàtàkì lábẹ́ eléyìí ẹ mà kófin ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa gbà wípé tẹ ẹ bá kú à wípé kú ẹ lè fẹ́ obìnrin tí èsè mùsùlùmí àmọ́ kó jẹ́ ọ̀kan nínú àwọn ahlul kitab yahudi yahudiyatun abi nasraniya ẹni tó wá fẹ́ yahudiya àbọ̀fẹ́ nasraniya ọwọ́ akú ọwọ́ afirú àwọn obìnrin yẹn lẹ̀ láyé bí kápẹ́ yẹn kó fi dọ́ka sílẹ̀ láyé ó kú òfin mẹ́ríà nílẹ̀ Juliana. Mm-hmm. táwọn náà wọn ò sopọ àbí wọn ò ní sopọ ẹ dáhùn à ọmọ dalérú <laughs> ṣé wọn sopọ wọn sopọ àhótọ ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja eléyẹ mutlaq tí wọn wá fi ìyàwó sílẹ̀ sáyé bàbá àjẹ́ mùsùlùmá bàbá àmàjẹ́ mùsùlùmá àmọ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀kọ́ fẹ́rù ẹ̀ kìí ṣe pé abọ́yadé lọ fẹ́ o abóròde alẹ́gúnlé kìí ṣe irú wọn lọ fẹ́ o ọ̀fẹ́ ọ̀kan nínú àwọn ahlul kitab ọwọ́ àfihìlẹ̀ sáyé yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra onótùtù mẹ́rin àtijọ́ mẹ́wàá. ọ̀dà ìbéèrè mi ṣé gbogbo obìnrin tó bá ti sopó fọ́kọ rẹ̀ tó kú iná lọ lẹ́tọ̀ọ́ sí kó jogún ọkọ àbí báwo ní yorùbá lẹ́wọ̀ ẹ dáhùn ṣebí wọn náà máa ń tọ́ ṣẹlẹ̀ lágbóolé yín lọ́dọ̀ kọjá ẹ dáhùn. ṣé bá ti sopó fọ́kọ ọlẹ́tọ̀ kó jogún ẹ̀ ní yorùbá lẹ́wọ̀ bẹ́ẹ̀ ni náà nísìnyí ọkùnrin yìí ó ti lé obìnrin yẹn láti bí ọdún mẹ́fà ọkọ wa kú sẹ́mi pé tí yorùbá máa ń ṣe ni pé yáwọn ẹ bá rí tọ́ yọ. subhanallah alhamdulillah alẹ́ rí nǹkan yóò bá kí ẹkún mọ́lẹ̀ ó tó tó ó tó tó sẹ́ni fi tẹ́ lọ bígbà tí tirẹ́là takú bígbà tí tirẹ́là takú tirẹ́là takú yọkàn lọ wọ sín sínú yàrá kan pẹ̀lú gọ́lọ̀ ó pẹ́ ni tí ó tì létí tirẹ́là bá takú lùtì ẹ̀ máa tì ìyá àwọn takú bẹ́ẹ̀ ni lọ́ba máa kájọ́ wọ́n bá máa kájọ́ wọ́n bá máa kájọ́ sẹ́ni kan bá ti wá dé sọ́dọ̀ àwọn opó la wá kì í ẹ má wọlé ẹ má rọra sẹ́wọ̀n kó náà ti di opó nìyẹn tẹ́ ẹ bá wá tó ní Yorùbá lẹ́gbẹ̀ẹ́ wá pinnu kẹ́ ẹ mọ̀ pé mà àwọn ọmọ rẹ̀ kan sọ pé ṣé abẹ́ǹfẹ́ kọ́lọ́ wọn bínú sí i ìyá wa náà sọ pé ókè ṣé opó yẹn ni tíkẹ́ẹ̀tì àti jogún ni kéèyàn ó sokó ṣé tíkẹ́ẹ̀tì àti jogún ni abẹ́dẹ̀n ọkàn fẹ́ fìyà jẹra rẹ ni ẹ ṣe ìyàwó èèyàn kí ló ń sokó sí. ó níbi tó rè ìdínú tó fi wá jókòó ẹ̀yin náà yàrá di lẹ́lẹ̀ ní òjẹ́ lé ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin aha Grace Marian Juliana àwọn náà sopó nítorí kí n béèrè béèrè yẹn nù ṣé tí àwọn náà bá ti sopó tí wọ́n lẹ́tọ̀ọ́ sáti jogún ọkọ ẹ dáhùn ok kápẹ́ ìwọ ni ọmọ mama grace mama grace nèsì ó ti sopó ìyàwó bàbá rẹ ní tí bàbá rẹ ti kú ó sì ti ṣe opó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wọ́n wá ń tókun bàbá rẹ̀ wọ́n wá ní mama grace kò ní gbà ń bẹ̀ bó lójú ló tètè. ṣé ó yẹ kí ìbànújẹ́ ó lé lójú rẹ̀ àbí ó yẹ kò yẹ mùsùlùmí làwà òfin ọlọ́run làwà ń tẹ̀lé anábì muhammed sallallahu alayhi wa sallam ó ní la yarithul muslimul káfíìr walal káfíìrul mùsùlùm mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí torí bá tó màmá dìrẹ́sì náà ló kú tó bàbá rẹ̀ náà jogún ẹ̀ òun náà ò ní jogún ẹ̀ àmọ́ mama grace lè sọ pé nígbà tá ẹ máa pè ní jogún kí ló fi àjẹmí sí àbí àjọ òfin ọlọ́run nìyẹn ok tí mo bá tẹ̀lé òfin ọlọ́run nípa pé mo jókòó mo sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣé léyìí lè mú mi wà lìjẹ́nà àkẹ́là tọ́ba kú mùsùlùmí ni. la ilaha illallah náà ló ti jẹ́ pé kẹfẹ́rí ó ṣe wàhálà wàláhì ẹ wo gbogbo nǹkan ìyá lọ́jà sáwọn ọwọ́ abọ́kùnrin gbé ọlọ́run tún ní kó tún kú kó tó kú kí ló dé tó gba Islam ẹ̀yin ọmọ pé nu hikima tó wà nù kọ́lọ̀ ní kẹfẹ́ alul ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ máa sọ kò ní jájòjì létí tiwọn pàápàá jùlọ nípa kásọlọ lọkàn nù jọsìn kó tó di pé ẹ̀sìn wọn di ká máa bọgi ká máa bọ pẹ tí wọn bá káyì tí kálukú de Jésù mọ́rùn. àmọ́ tó bá yẹ pé wọ́n bá gbàgbọ́ yé kí ni tọ́lọ̀ fi láwọn ànábì tí wọ́n láwọn ń tẹ̀lé wọn oníkálukú wọn ọba ti jẹ́ni tí wọ́n máa bọ Jésù àbí tí wọ́n máa pe Uzairu lẹ́yìn Allah. ok ìwọ ti súnmọ́ ẹ̀sìn. E eléyìí tí mùsùlùmí ń pèpè lọ sídìí rẹ̀ àti tí mùsùlùmí rẹ̀ ò ní ṣòro ẹ̀ńjọ́ ń gbé ẹ̀ńjọ́ ń jẹ ẹ̀ńjọ́ ń mu ìbálòpọ̀ tún ṣẹlẹ̀ láàrin wa àtọkọ rẹ̀ kí ló dé tó ọgbà islam ó tún bí màá fún wọn sọ ma ní abdulsalam abdulkarim abdulkabir ó wá di mùsùlùmí. torí ẹ̀ tó ọba kú tọkọ bá kú tí wọ́n gba islam ó nígbà kankan ọkọ tí wàá kú bàbá ń sì lówó ọkọ kú lónìí ó di dọ́kejì ìyàwó tá a wí tí wàá wo ní tó kúnlẹ̀ yìí òun ò ní gbà nǹkan kan bẹ̀ lẹ́sẹ̀ ń lọ àṣùbà lọ́ba alájọ lọ ni nàbàdà àṣùbà lọ́ba ni ìkéde pàtàkì wà ó mo fẹ́ di mùsùlùmí o. Ah ọjọ́ ti lọ nípa tó gún yìí o àmọ́ kò tí ì lọ nípa tàlùkìyàmà mo rò pé yé wa níta máa wò ní ipò tẹ́ni tí ó jogún wà nígbà tẹ́ni tó fẹ́ jogún rẹ̀ kú nígbà tí bàbá yẹn ó fi kú lánàá ipò wo nìyá yẹn wà kàfírà ọ̀hún á lè di mùsùlùmí lójijì ní ìsìká máa fún ọ lógún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní àwọn sálọ̀ àlẹ́ àwọn wá ń ṣe sọ̀láàtì lọ àwọn wá fura pé níṣẹ́jú níṣẹ́jú níṣẹ́jú àyá níṣó sáńjábọ̀ níṣó sáńjábọ̀ níṣó sáńjábọ̀ <laughs> ẹ dákun ṣé gbogbo bí so bá ti ṣe ń jábọ̀ iná ló wọ́n máa lọ tó àlọ́ àláṣẹ ni ẹ dákun wákàtí mélòó lòun ó bùkátà láti lè ṣe rákà méjì àánà ni ẹ dákun kílẹ̀ yìí jẹ tí sofi tọrọ lọ ọdọ mi yàn ní ìṣẹ̀dá kíso ọ̀sà máa àbí mọ̀ ń bí ẹyẹ lẹ́yìn fa bẹ́ẹ̀ ni tó máa jábọ́ ní ti àdúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ tọ òun ní ìsinyìí iṣó sá ń jábọ́ iṣó sá ń jábọ́ kí lẹ́yìn jẹ torí pé ń gbà mí ẹlòmíì jẹ àdàlú ẹ̀wà wọ́n fi gàrí kùn wọ́n tún fẹ́yìn sí wọ́n tún gé ọ̀gẹ̀dẹ̀ sínú ó tún wá mu yúgọ̀t <laughs> so gbogbo olúwa ṣe kúrúrú kẹrẹrẹ iṣẹ́ ìṣe jábọ́ ìwọ̀gán ti plant gbogbo bọ́m̀bù sínú rẹ̀ ọ̀wá ní blast kò sí ní blast a sọ pé tó bá pé wọ́n lọ ṣàfọwọ́fà ọlọ́run ràn ọ lọ gbogbo gbàtàlù aláǹbá ti já lọ́tún sí i. táì mọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ ẹni tí ó mú so máa jábọ́ jókòó rẹ̀ ó tó di pọ̀ lọ́kọ́ onú. ìrẹ̀ tí tó bá ti wá ń jábọ̀ ọ̀lọ́ máa so àlùhàlà rẹ̀ láso tún so títí tó fi lè sin lọ. àmọ́ ọkùnrin yìí báyìí ó ti di àrùn fún un nítorí pé bọ́bá mú mi lásán yóò máa sọ náà bí ò mú mi yóò máa sọ náà ó ti dàárẹ̀ asọ̀pálọ̀ alákàntọ́ ọba ti ṣe tuntun máa bá sọ láti rẹ lọ kò sí ní tó ṣe àlọ́ aláàrẹ̀ gbogbo sóti ń jábọ́ ń di rẹ̀ níṣe ní ọjọ́ bí ẹni ń gúnfẹ̀ tẹ̀sí mọ̀ kí tá a bá gúnfẹ̀ kò sí ní tó ṣe àlọ́ aláwa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ṣé a lè ṣe sọ̀dáàt nínú mọ́ṣáláṣí tí àwọn ahmadiyya tí wọ́n kọ́ wọ́n ní ṣé a lè ṣe sọ̀dáàt nínú mọ́ṣáláṣí tí àwọn ahmadiyya kọ́ bóníbèrè ṣèṣe nù sẹ́mi pé ń tọ́ hàn sóun ló ń fi sọ̀rọ̀ èmi á fẹ́ béèrè sẹ́ni tí èsè mùsùlùmí máa kọ́ mọ́ṣáláṣí ni ẹ dáhùn àníṣin bíi kéèyàn ọjọ́ ọmọ lẹ́yìn Paul tí mọ́sálásí wọn máa kọ́ ni àbí sọ́ọ̀sì àwọn tí wọ́n pera wọn ní Yahudi tí mọ́sálásí wọn máa kọ́ ni àbí sọ́ọ̀tì kí làwọn máa kọ́ sinagogu ni wọ́n sinagogu láìsẹ̀ ni ok nísìnyí àwọn aláwo kí làwọn máa kọ́ ilé dì àwọn Ṣàngó ńkọ́ wọ́n kọ́ lé Ṣàngó torí ẹ̀ nísìn àwọn tẹ́ wíyùn ahmadiyya yẹn wọ́n kọ́ ni alqadiyaniya ní african continent náà ti máa ń pera wọn ní ahmadiyya ní gbogbo ààyè yókùnlé ayé ní tí wọ́n mọ̀ wọ́n sí náà ní alqadiyan alqadiyaniya. ṣé orí islam tiwa yìí làwọn náà wà ní àbórí nǹkan mi ẹ bá wa wò ó ẹ̀yin nísìnyí sẹ́ gba alukur'ani gbọ́ abẹ́ gbàgbọ́ ẹgba sunna anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ abẹ́ gbàgbọ́ ẹ ìtumọ̀ gbàgbọ́ ni ká ló ń tọ́ wá nù ẹ̀ yìí kàtí kíkó gba alukur'ani kọ́ máa fi ràyà alhamdulilayi alhamdulilayi nísìnyí ọlọ́wọ́n bẹ lẹ́dàá sọ pé má kàna muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyi muhammed sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnìkan nù yín o ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́ọ̀ni òpin àwọn ànábì a sì ti mọ̀ pé ànábì wà rọ̀ṣúlù wà ànábì wà rọ̀ṣúlù wà ànábì àwọn fẹ́ẹ̀ wọ́n gbòòrò wọ́n pọ̀ ju rọ̀ṣúlù lọ ṣùgbọ́n rọ̀ṣúlù kan sì tí ó jẹ́ rọ̀ṣúlù àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì torí rẹ̀ kúlù rọ̀ṣúlù ń nàbí walaysa kullu nabiyyin rasúlà tólú ẹlẹ́dàá bá sọ pé òpin àwọn ànábì ni a jẹ́ pé òpin àwọn rọ̀súlù náà ni torí pé rọ̀súlù ò lè jẹ́ rọ̀súlù àfi kó jẹ́ nàbì ṣé ànábì kan wà tí ó wà lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi kò sí àfi kó kò sí àfi kó anabi wa lòpin àwọn anabi sẹ́nìkan ò ní wá lẹ́yìn rẹ̀ kọjá anabi ọ̀lọ́ anabi sallallahu alaihi wasallam náà sọ pé la nabiyya ba'di kò sí anabi kan tí ó dé lẹ́yìn kò sí anabi kan tí ó dé lẹ́yìn anabi tó wá sọ náà àdì ó ní àwọn òpùrọ̀ gbọ̀n òpùrọ̀ gbọ̀n wọ́n wà lẹ́yìn mi oníkálukú wọn máa fánu dànù sọ pé ànábì ọlọ́run lòun ṣùgbọ́n kùrọ̀ ni gbogbo wọn lánàá bí yabáàdì kò sànàbì kan lẹ́yìn mi ìpèníjà ńlá lélẹ́yìí kò sí ẹnìkan nínú àwọn ẹni tó parọ́ pera rẹ̀ lánàbì tọ́lọ̀ wọn bò tú àṣírí ẹ̀ kò sí ẹnìkan láti ayé àwọn sàhábà ẹni wọ́n ti pa Musayilamatul Kazzab tó parọ́ pera rẹ̀ lánàbí nígbẹ̀yìn ayé ànàbí. bẹ́ẹ̀ni gbogbo àwọn tó pera lánàbí láyé àwọn àbàṣíyà àmàwíyà nkankan gbogbo wọn làṣírí wọn tú àní wọn mú kan wá sọ́dọ̀ khalifa gbàtí wọ́n fẹ̀sùn kan kó pera rẹ̀ lánàbí wọ́n á mú wá sọ́dọ̀ olórí gbogbogbò fáwọn mùsùlùmí. wọ́n á kí ni wọ́n lò pera rẹ̀ ó ní à kì í ṣe pé tí mo pera mi ànábì lò ó ní ọ̀dà tẹ ẹ bá sì fẹ́ mo lè sọ àmì tí ó mú yín dá mà pànábì ní mi fún yín wíì àmì náà ni pé mo máa ń tẹ́ ń ronú ẹ̀mí sọ ẹ̀ ń rò pópùrọ̀ ni mí kí wàá ń rò tẹ́lẹ̀ náà <laughs> níta ń rò náà lùpẹ́ òkúrọ́ ni ọ́ ẹ lákùn nígbà tẹ́lẹ̀ kan bá dé nìsín àwa tá a dé tá a jẹ́ late comer yìí ẹnìkan kan yọ sí wa ní mọ́ṣáláṣí bíi pé èmi là nàbì Muhammad sẹ́mi pé a fẹ́ ṣé ọjàbọ̀ ni àbọ̀ sọ. ó kàn jẹ́ pé àwọn ò ní sùúrù ẹlòmíì wọ́n lè ti fọwọ́ ba àlàáfíà rẹ̀ kò tí fẹ́ kú sẹ́wọ̀n pé táwọn kùlàfà òyìn fi ń tẹ́tí gbọ́ kí lọ́ fẹ́ sọ ẹ àmì pé fi dá mi mà lánàá ẹbí sẹ́wọ̀n pé sùúrù lọ́pọ̀ à láyé sin àwọn èèyàn ní sùúrù tó bá wọn ti ó pé anábìbáwò à wàlẹ́ ó lè jókòó kù rẹ̀ wọ́n gbé jáde níbi táwọn èèyàn wọ́n ti kọ́kọ́ fọwọ́ ba àlàáfíà rẹ̀ jẹ́ tó bẹ́ẹ̀ náà ni irú mẹ́rìndínláì sẹ́rí ọba ni lọ́kànjẹ́ ńlẹ̀ Yorùbá wa yìí tí wọ́n bá ń ṣàlàyé ẹ̀sìn ẹ̀sìn òdodo èèyàn díẹ̀ lọ gbárùkù tì láàrin àwa Yorùbá ẹni tó lòun ṣe ìsìláàmù láàrin àwa Yorùbá ìsìláàmù yọbọyọbọ lọ́pọ̀lọpọ̀ wọn máa ṣe wọ́n wàá máa tẹyẹ sí ìsìláàmù òdodo lérò wípé ní táwọn ń sìn làwọn ó sèkú làwọn ó sì ti lé ọmọ lọ́wọ́ àwọn olè gbọ́n tẹ̀ sọ. wàlá yọ báyọ̀ lọ́kàn jẹ́ tẹ́ bá dí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ńlẹ̀ Yorùbá yìí kàkà kún ṣe Islam tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam Ahmadiyya lọ́pọ̀lọpọ̀ ń ṣe o tí èsè Islam Ahmadiyya is an ideology tó ní í ṣe pẹ̀lú pàfẹ́ràn England lọ́wọ́. England wọ́n invade India India and Pakistan country kan náà ṣùgbọ́n nígbà tí England dé tó fẹ́ gba ìlú yùn gẹ́gẹ́ bó ṣe gba Nàìjíríà yìí àwọn mùsùlùmí yarí torí nínú ẹ̀kọ́ tẹ́sí Islam kọ́ wa nù anabi sallallahu alaihi wasallam ẹnìkan bi léèrè pé tẹnìkan bá wá tó fẹ́ gba dúkìá mi ṣé kí n fún anabi lọ fún tó bá fẹ́ dàgbà mọ́ mi lọ́nkọ́ anábì ni wọ́n jọ dàgbà mọ́ lọ tó bá dojú ìjà kọ mi ńkọ́ anábì ni wọ́n náà bàjá òkè tó bá yáwó tó pa mí ńkọ́ fa anta fil janna aljanna ni wọ́n wọ̀ tó bá tẹ̀ mọ́ yáwó tí mo pa ńkọ́ anábì ni huwa fin nar iná ni ọwọ́ ọwọ́ lé awo mi yí báyìí nù lápèjú ẹ tẹ̀ pé búrẹ́dì ṣé èmi tí ń gbọ́dọ̀ gbà tẹ́nìkan kan gba búrẹ́dì mi gbàkúgbà sẹ́mi náà ní dẹ́júlẹ̀ tó fi wá gbàlúwa wọn ò bí ọ̀dà islam nìyẹn o ní ti islam kọ́ wa nu ẹnìkan kan lè dé nítorí pé wọ́n ti ń sóyìnbó lẹ́nu kí lè dé òyìnbó fi dáa tó yorùbá kí ló fi dáa tó yorùbá irọ́ lásán tó ń tan rẹ̀ dànù gbogbo òwe táwa lè pa yorùbá yìí tó lè sọ lóyìnbó gbogbo àwọn ẹ̀ nà tá a mú wa yorùbá yìí tó lè mú wa lóyìnbó. tó a pera rẹ lóyìnbó ń wá kan wá gbèlú tèmi fún ọ pé you are welcome from the United Kingdom. táwa náà ṣe kingdom ń kingdom làwa náà. bí wọ́n ṣe mú àwọn bàbá ńlá wa ni mò ń sọ fún yín yẹn. àwọn mùsùlùmí ní India subhanallah kọ̀rọ̀nù kọ̀rọ̀ gbọ́ fún England wọ́n pa ṣéèkì sáwọn àwọn England lára àwọn England náà wọ́n pa tàlátà bàbá làrúbá sáwọn náà lára àmọ́ àwọn abọ́gibọ̀pẹ̀ sẹ́mi pé India láyé wọ́n ní kápítà gbogbo sà kò fẹ́ sí kankan láyé tí wọ́n bọ̀ ní India kọ́dà abẹ́ ọkùnrin àwọn kan dẹ́rù rẹ̀ táwọn ń bọ̀ abẹ́ obìnrin àwọn kan dẹ́rù rẹ̀ làwọn ń bọ̀ lẹ́rìí tí wọ́n yá àwòrán rẹ̀ báyìí tí wọ́n ń forí balẹ̀ fún. àwọn kan ń bẹ ní India sọ pé màálù lọ́lọ́ tiwọn. à ó lè kógbẹ màálù kọ́ lọ́ọ́ fẹ́ lọ dà sóko ìgbé olúwa wọn ọ̀fẹ́ káàbù. àbí màálù sekiri kankan ọ̀nà à Indi ó bù sẹ́kù ni ọ̀nà olúwa à ọlọ́dàkùn mọ́ pàwádà sáìdá màálù tọ́lọ̀ ní kẹ́ ẹ jẹ àbẹ́rẹ́ rí nǹkan <laughs> màálù pọ̀ ní India torí wọn ò ní pa. ọmọ akọlùwà àwọn mùsùlùmí àwọn náà dojú ìjà kọ England so kò wá rọrùn fáwọn England yẹn wọ́n sì rí fáwọn fẹ́ gbàbí so nínú ète àwọn òyìnbó tẹ̀rí yẹn nínú àwọn country tó lété jù ní England wà bẹ́ẹ̀ náà làwọn France yẹn náà lẹ́sẹ̀ rí tí wọ́n pín lulẹ̀ ayé mọ́ra wọn lọ́wọ́ wọ́n wá rò yí pé ọmọ náà làárẹ̀ síná gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa jà yìí tá a bá lu ẹnìkan nínú yín against yín lórúkọ ẹ̀sìn yín so yọ ká pọ̀lọpọ̀ lọ́wọ́ dè nítorí wọ́n lo Mirza Ghulam Ahmed Al-Qadiani sínú láti mú káwọn èèyàn má tako England mọ́ mission rẹ̀ òun náà ni pé kò sí jihad mọ́ lẹ́yìn náà kí lè fẹ́ máa bá England jà sí olóore yín ni wọ́n olóore yín ni wọ́n torí ẹ̀ ọkọ àkọọ́lẹ̀ kó tó kú ó lóun fi gbogbo gbèsè ayé òun ṣiṣẹ́ fún England ni. kó tó kú afa kan pè ní Sana'ullahi Tasturi ọ̀njẹ́ afa sunna ó pè Mirza níjà ẹja pàdé ní stadium láàrin jà kí gbogbo èèyàn wá wòran afẹ́ ṣépè fúnra wa mubahala kí ni ti mubahala yìí kó sínú. èmi sọ kúkúrọ ni wọ Mirza yìí tó bá jẹ́ pé ànábì lọ bá jẹ́ lódodo Ọlọ́run ló rán ọ lódodo sẹ́yìn mọ̀ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àárín ìránṣẹ́ kan àyàfi kó jẹ́ pé elédè àwọn èèyàn rẹ̀ tá a rán sí ní ọ̀jẹ̀ ó lè bá a lè fún wa. ìgbà tí wa ọ̀ǹgá ti dára rẹ̀ rọ yóò ní wọ́n sọ ọ́ wáhàyí kalẹ̀ fún ṣùgbọ́n wáhàyí tiẹ̀ tán bá sọ kalẹ̀ in English language tẹ́mọ̀ pé English people làwọn India abẹ́ẹ̀kọ́ ni yọ mọ wa fabricate ọ̀rọ̀ ó lè já àwọn àyà mẹ́ta ń bì kọjá márùn-ún bì inú wa wa ní English wa ni wọ́n sọ kalẹ̀ fún un. tọ́ ìgbà tí Sanaullah wa sọ pé tó dodo lọ bá ń sọ pé ìrànṣẹ́ Ọlọ́run ọlọ́dodo a jẹ́ pé kí òun má kàdún àjàkálẹ̀ àrùn burúkú kọ́ pa ọ́ àmọ́ tó bá yẹ kó kùrọ̀ ni ọ gẹ́gẹ́ bí mi ṣe ń pè ọ́ ló kùrọ̀ tí wọ́n sì sọ pé ìrántí ọlọ́run ni ọ a pé ìwọ kó kú kọ́ má àjàkálẹ̀ àrùn burúkú ni kọ́ pa ọ́ lódodo yóò mú ẹnìkan náà àwọn nínú ìgbẹ́ ọ̀rìn kọ́lẹ́rà ó bẹ̀rẹ̀ sí ní dàlámù kò ká dún lẹ́yìn mọ̀báhálà yẹn tó fi kú. látìgbà títí máa ń lọ yàgbẹ́ yóò tún dé yóò tún lọ yàgbẹ́ ó débi pé no ó ní láti ṣùzì ara rẹ̀ sí yàrá tó wà kígbe ọmọ àdá báyìí ló ti ṣàlàyé. ṣùgbọ́n ó tún lò nǹkan bí ọdún mẹ́sàn-án láyé lẹ́yìn rẹ̀ kó òun tó kú. tó ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò tó lámì fẹ́ni tọ́lọ̀ wọn bá fẹ́ fi mànà. wọ́n máa wò pé akíní àsìkò ṣéwù ló pé kíní kan orí òdodo ṣéwù lẹ́nà ṣéwù ànábì táwọn ni. tálà ànábì tiwa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ àlùwọ̀ ni Mẹ́kà àbí òye wa tó ń torí de eléyìí ẹni tó bá ti wá sọ pànàbí mi ń bẹ lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam kò gba alukur'ani gbọ́ kò sì gba sunna anabi gbọ́ ìtumọ̀ tí wọ́n fi ṣe mùsùlùmí nìyẹn ẹ bá pe pera ẹni kíní kan muslim movement muslim kíní kan ilẹ̀ ma movement ẹ̀ ń bá ka eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ wọ́n á kọ́ kíní kankan wọ́n á pè mọ́sálásí má lọ gbára gbóná bìkan o rò pé yé wa. Ah. ẹ̀ǹgbà tí Umar radiyallahu anhu tó lọ sí Baitul Maqdis Jerusalem nígbà táwọn mùsùlùmí gbàlù ọ̀gá àwọn pásítọ̀ ó ní ìlú yìí ní kọ́kọ́rọ́ ó ní gbé fún ọ̀gágun àwọn mùsùlùmí ṣùgbọ́n khalifa àwọn mùsùlùmí pátápátá ẹni máa gbé kọ́kọ́rọ́ yìí fún ẹ bá Umar sọ̀rọ̀ fún wa gba kọ́kọ́rọ́ Baitul Maqdis Umar sì wá sí Baitul Maqdis láti Madina ó rìn ní oṣù kan lórí ràkúnmí ó wá gba kọ́kọ́rọ́ Baitul Maqdis. ìgbà tí Umar wá wọnú ṣọ́ọ̀ṣì wọn ńlá wọ́n ń pè ní Kanisatul Qiyamah ìgbà tó wọ bẹ̀ ọ̀kan náà àwọn sọ̀hábà wa sọ fún pé Umar ṣé àlè ṣe náfìlà ń bí ni Umar ni àlè ṣe náfìlà ń bí nítorí àwọn àwòrán àtàwọn ère tó wà ń bí kọ́mọ dàbí ẹni pé àwa náà ń kọ́ àwọn èrè ńlá wa náà ń bọ̀ torí rẹ̀ tí ẹlòmíràn bá kọ́ mọ́sálásí kalẹ̀ tí èsè mùsùlùmí tọ́wá ní kí ẹ ṣe sọ láti mẹ́ àní ṣe sọ láti mẹ́ wọ́n mọ̀ wá lọ lérò wípé irun táwọn gbàgbọ́ àwa náà gbàgbọ́ ló fi rọ̀ wá lọ́rùn láti ṣe kíni láti ṣe sọ láti mẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. tọ́ wọ́n ní àmọ́ fáwọn obìnrin tí wọ́n bá fẹ́ jẹ́yàwó fọ́kọ wọn mọ́ wọ́n máa ń ṣe kólọ̀ ìgbà tọkọ ọkọ wọn lẹ̀ àwọn bọ̀ ọkọ dànù obìnrin tí wàá bọ́kọ dànù ṣé pẹ̀lú bíbọ́kọ dànù yẹn wọ́n tún ṣe ìdà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìdà ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ìdà kíkọ̀ sílẹ̀ àti ìdà bíbọ́kọ dànù òun náà ni pé tí wọ́n bá kọ obìnrin sílẹ̀ yóò ṣe ìdá nǹkan oṣù mẹ́ta wàlmùtàlákọ́tù yàtọ̀rọ̀ bọ́sùnà bíi ànfọ̀sẹ̀ hìnnà tàlẹ́tẹ̀tẹ̀ kóró nǹkan oṣù mẹ́ta. wàláàkì tí obìnrin bá jẹ́ pé kólòrò ló ṣe nǹkan oṣù ẹyọ kan tó ń bá ti ṣe nǹkan oṣù ẹyọ kan obìnrin yẹn ó ti lẹ́tọ̀ọ́ àti lọ́kọ mi ẹ wò tó bá ké tọ́lá kù tẹ́ ẹ bá kọ obìnrin sílẹ̀ lẹ́yọ̀kan obìnrin yóò sì tún ṣẹ́kù ìyàwó yìí ẹ lè sọ yìí pé òun dọ̀ ọ́ padà ọ̀fẹ́ ọkọ̀ ó tún ti padà nù. ẹ má sọ fún bàmí náà ilé gbà ẹ ó dìgbà tí màmí náà bá kọ́ ọ́ sí kékeré wọn bá àmọ́ fẹsẹ̀ sí tí wọ́n bá ti sọ́kọ̀ dá padà ó ti parí lókun ìgbà tí wọ́n bá ti parí nǹkan oṣù rẹ̀ tí wọ́n bá fi lè parí nǹkan oṣù a sọ yìí pé bánat minka baynunatan sughra ó ti dà àjòjì sí ọ ní àjòjì kékeré bẹ́ẹ̀ ni tó bá kọ́ lẹ́yìn kíkọ́ kejì tó bá fi lè dá padà tó fi parí ìdá rẹ̀ bánat minka baynunatan sughra ó ti dà àjòjì kékeré sí ọ tó bá kọ́ lẹ́lẹ́ kẹta bánat minka baynunatan kubra ó ti dà àjòjì pátápátá kọ̀tọ́ sí ọ hatta tankiha zawjan ghayra títí tí ó fi fi ọkọ mi tọkọ mi ọba lò tọba wa wù ọ láti fẹ́ kéésì kọ́ lọ́n sọ pé tọ́ba ti bá lò kọ́ máa padà bọ̀ wálé rẹ̀ bá ti ti kọ́ gbádùn ọkọ̀ọ̀kọ̀ sọ ìyàwó rẹ̀ di public toilet kó tó máa padà bọ̀ eléyìí jẹba àwọn. sẹ́wárí ti kólọ̀ ní kíá tóbi ní bá ti sọ kólọ̀ báyìí báyìí tún mí nǹkan ó ti dàgbèjì sọ pátápátá ó lè sọ pé láàrin ìṣẹ́jú ni wọ́n wá sọ ọ̀dà sórí kúlù tó ṣẹyún mo tún á dán padà dákínni padà èèyàn á máa dó furuufu padà ẹ tún yégi sọ ni ó tún sọdá àkìsà sọmọ kí n gbà tó ń nàṣẹ kúlù ọ̀ra òmìnira rẹ̀ ọ̀sánwó fún wa náà sọ ìwọ náà ó tún fẹ́ ó tún sọdá àkìsà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwa rọ àwọn obìnrin wa kí wọ́n dákun kí wọ́n fi bẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ wọn àwọn obìnrin tí ń ṣe kólò wọ́n pọ̀ bàjẹ́ láyè torí reason tí ò tí ò jẹ́ reason àwọn àdí tí èsì èdí tó múlẹ̀ dóko tó fẹsẹ̀ múlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tìtorí rẹ̀ yóò ló ń bọkọ̀dà ẹ bímọ tó bá yẹ pé ọkùnrin yìí kò bá jẹ́ pé ń ṣe àbòsí sóbìnrin lóòótọ́ obìnrin kan rò pé òun fẹ́ ṣe kólọ̀ ni wọ́n máa padà kábàámà ibi tó ń fojú di tó ọ̀fẹ́ jókòó ń bẹ̀ ń ó lè padà di ibi tó ọmọ yẹn lẹ̀bẹ̀ sí tí gbogbo ayé ọmọ ọba ọbẹ̀bẹ̀ tọkùnrin ó lòun nídìí rẹ̀ ìwọ̀nba ni ká soge máa o ìwọ̀nba ni ká soge máa òkè ní ìsìn tóbìnrin kan máa ń torí pé ọkọ fẹ́yàwó mi lé òun tó lè ṣe kólọ̀ sẹ́nira kan wà nbẹ tó fi lè sọkó lọ. mo ń bi yín ní ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ṣé ìnira ń bẹ ń bẹ tó fi lè sọkó lọ kí ni ìnira náà. a ah, ńgbà ah, tẹ̀sí pólì rẹ̀ ní ojú kò le. wọ́n wá fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n máa padà pálapà. ẹlòmíràn máa sọ àwọn sábàbí tí ò ṣẹlẹ̀ àmọ́ sábàbí gidi ni kọ́kọ́ fẹ́yàwó mi. ọlọ́wọ́ bọ̀ fábọ̀sì ọlọ́run ṣe lẹ́tọ̀ fún kọ́fẹ́yàwó mi nǹkan tí wọ́n kàn máa jà fún ni pé kọ́ máa fìyà jẹ̀wọ́ ó fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ lópin ìgbà tẹ́lẹ̀ yìí bá ti ń ṣẹlẹ̀ kí lọ́ọ́ fẹ́ mọ wá ikọ̀ fẹ́ fi kólọ̀s torí kọ́ mọ̀ lọ jẹ́ pé ìmà nílé ọkọ òsè gbé má o nínú àwọn màmá màmá wa ta ló máa ti ń jẹ́ kólọ̀ ta ló ṣe kólọ̀ rí nínú àwọn ẹ̀yà wa màmá tafarraqa alladhina utul kitaba ilá min ba'di ma ja'athumul bayyinah nígbà tí màá dé tán làwọn bàkàtà bíi àti lójú pé wọ́n pín yẹlẹyẹlẹ kọ́mọ jẹ́ pé ìmọ̀ náà lọ́wọ́ á dé làwọn òbí ọ̀hán ní gbélé ọkọ̀ mọ́ yóò lòun ti gbọ́n dánilẹ́kọ̀ọ́ ike èèyàn lè ṣe kólò mo fẹ́ kólò láìsí ẹ̀ àbá ẹ ṣe sùúrù madam ẹ ti mọ kí ó kọjá àbíkí àfọ ẹ ṣe sùúrù ẹ wo tàwọn ọmọ yín ẹ̀rí àwọn màmá màmá yẹn wọ́n gbọ́n púpọ̀ mo mí nípa màmá màmá bá ti dàgbà àwọn obìnrin kéékèèké táwọn ò tí ì ọkọ ọgbọ́n tí wọn ò tó ta àwọn màmá màmá àwọn màmá màmá máa ń kan obìnrin yìí kà á ọmọ sọ pé lágbájá sùúrù pẹ̀lú ọkọ jẹ́ káwọn ọmọ rẹ̀ ọjọ́ lójú ẹ̀wọ̀n kọ́rọ̀ ńlá ni ọmọ tí ọjọ́ lójú ń tọ́ba di pélé ọkọ bọ́mọ lọ́wọ́ ọmọ tó máa ń tán sọ fún ọ. kóló kóló kóló ẹnikẹ́ni ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ̀. ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu tajri ar-riyahu bima la tashtahi as-sufun. èsì gbogbo ntẹ̀yàn fẹ́ lèèyàn máa rí láyò. èsì gbogbo ntẹ̀yàn fẹ́ lèèyàn rí láyò. ọkọ tí wọ́n fẹ́ kọ́ tí ọlọ́run ṣé gbogbo ntọ́ náà fẹ́ ní rí ni wọ́n sì sọ pé aljudu minal mawjud tí ń bá tọ́ ọlọ́rẹ lára ń tí mo nínà mo ti lè tọ́ ọlọ́rẹ fàkìdù ṣẹ́yí láyọ̀ ọ̀pẹ́ yìí ń tí níbò mo ti lè bùn ọ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin bẹ́ẹ̀ ń ti ṣe ń béèrè nǹkan lọ́dọ̀ ọkọ yín tó bẹ́ẹ̀ lẹ́ ń tọrọ fọkọ yín lọ́dọ̀ ọlọ. ọ̀pọ̀lọpọ̀ alábòsí burúkú ni wọ́n wọ́n fẹ́ kọ́kọ́ fún ọ tó ń sìn bọ́kọ tọrọ lọ́dọ̀ ọlọ kọ́dọ̀ omi ò tún sọ pé wọ́n máa ṣàdúrà fún wèrè ọkọ náà wèrè ó <laughs> sì fẹ́ gbowó wèrè sá a'udhu billah torí di eléyìí ẹ máa ṣàdúrà fáwọn ọkọ yín torí wọ́n ní ìrọ̀rùn gi iná ní ìrọ̀rùn ẹyẹ àmọ́ àwọn máa pe kólò kólò kólò ẹ̀yin náà ẹ sọ́ra o sọlọ fẹ́ yàwó tó ń fún yàwó sọdá kí two thousand torí pé àwọn obìnrin owó yìí làwọn máa ń wò kó kéré ọ̀kan sì ra owó roborobo ó sì sọ lọ́kọ owó ẹnu ah, nígbà tó ti two thousand tó bá pé tó fún rọra jọjú díẹ̀ sẹ̀fà bàbá rẹ̀ wọ́n kì í lọ bí kíá mo rò pé ọ̀ràn tó ń fà lẹ́sẹ̀ yìí tó bá dé tàn ní dúró tì ọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní àwọn ti gbọ́nù dánilẹ́kọ̀ọ́ pé kọ̀tọ́kọ̀tọ̀ náà fáwọn ọkùnrin láti máa wọṣọ pupa gbòò tí wọ́n bá wá fi nǹkan là ń kọ́ kò burú bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam wọ́n ló ní aṣọ ọ̀gá méjì anabi ti gbé sọ́tọ̀ ó ní ó gbé sípamọ́ gbogbo ọjọ́ jùmọ̀ àtọjọ́ ọdún àtàlejò pàtàkì bàbà aṣọ tòkè tilẹ̀ gan méjì ọ̀kan nínú rẹ̀ wá jẹ́ pupa. Ibn al-Qayyim ni òun náà ló sì là gbọ́dọ̀ wọ pupa pupa tànàbì yìí wọ́n fi nǹkan là á ó tún wá máwọn àdéhìí tó sọ pé wọ́n fi nǹkan là á wá. yẹn nípa sọ lè jẹ́ pupa nísìn kó a jẹ́ pé wọ́n ṣe ìlà dúdú dúdú dúdú dúdú sí lọ ìlà funfun àwọn kẹ̀tẹ́ ọ̀rọ̀ kánsi kánsi kánsi lọ tí nǹkan kan bá ti tó bá ti já tó bá ti fi lú kò sí wàhálà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí túmọ̀ sí pé ẹ̀bùn ìyàwó yín ni o irú náà sí Ali ibn Abi Talib radiyallahu anhu. anabi sallallahu alayhi wa sallam tí n bá gbàgbé òun ló bùn lásọ ọ pupa aliyu wa lọ lò fúnra rẹ̀ ó wá rí tí ojú anabi yí padà lẹ́yìn rẹ̀ kí gbogbo nǹkan máa sọ. ẹ pé ọmọ mi bẹ́ẹ̀ bá sì bá sọ̀rọ̀ kọ̀ mọ̀ pé ń bò ń wí ojú lásán tó kiri mo ti sẹ̀. náà lẹ́yìn náà sọ pé ọ̀tọ̀ lọ́mọ ojú ọ̀tọ̀ lọ́mọ ẹnu ọ̀tọ̀ lọ́mọ ẹgbà <laughs> ọmọ igi ọwọ́ ẹyin ju ànẹ́bì tó ti rí ó sì mú aṣọ òun pé lílo táwọn lo aṣọ gbà yẹn ìbora ni yọkàdá bora ni ọkàn pín sí ọ̀nà mẹ́ta ó pín fáwọn afàwọ́ pímù fàwátìmù àwọn fátìmà mẹ́ta ìyàwó rẹ̀ tọ́jọ́ máa nẹ́bí fátìmà ìyá tó tún bí náà fátìmà obìnrin ẹlẹ́kẹta tó tún fún fátìmà bóòlù tí wàá sasọ rẹ ńgbà tá nẹ́bí ò lọ́dọ̀ mo ti pín fáwọn fàwátìmù mẹ́ta òbúrú tòyẹn nípa àwọn obìnrin tí wọn náà bá lásọ pupa gbò ó lè fún ẹni tó bá jóbìnrin nínú àwọn fámìlì rẹ̀ ti ntí ọ̀tọ̀ ẹ̀hán tàfẹ́ yọ mẹ́ ntí ọ̀tọ̀ káwọ̀ ọwọ́ ntí ọ̀tọ̀ kẹ́ni tó fún ọwọ́ tó lè bùn dáadáa lè bùn àwa bùn kó náà lè bá bùn ẹlòmíì abùn kó lè bá ní bí nǹkan ní àmọ́ tí ò nílò ní ti gold ẹgbẹ́ ọwọ́ wórówóró ẹsẹ̀ òrùka rẹ̀ ó lè bọ́ ọkùnrin àmọ́ kò túmọ̀ sí kọ́ máa wọ̀ ọ́ torí pé dúkìá ni òun náà lè bùn ìyàwó rẹ̀ ó sì lè lọ tà á fẹ́ni tọ́tọ́ sí pé kó lò ha eléyìí jẹba. wọ́n ní èèyàn sùn kò jí àfi lẹ́yìn ìgbà tó rùn yọ ṣé yóò tún sàṣùbà àdáadáa tó sàṣùbà irú ẹ̀ náà ṣẹlẹ̀ sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ń bọ̀ lórí ìrìn àjò wọ́n ti rán sọ̀hábí Bilal kó já wọn tálífàjà rí báyọ bilal ò jí anabi lọ kọ́kọ́ jí nígbà tó òrùn yọ òrùn ta anabi lẹ́sẹ̀ anabi jí anabi ló tún á jí gbogbo èèyàn yòókù ìwọ bilal kí ló dé tó jí mi nígbà tálífàjà rí yọ ọlọ́lọ́ntọ́ gbẹ̀mí lọ́gbà tèmi náà ọ̀dẹ̀já kò ń bì torí ṣètọ́ni ti sùn láàyè tá a wà yìí torí pé àṣetọ́ni wa bá Bilal anábì ní sọ fún wa tí wọ́n ń rẹ Bilal gẹ́gẹ́ bí ọmọ ṣe máa sunkún tá a máa rẹ ó tó tó tó tó ọmọ mi kónkóló ọmọ mi ọ̀sán rẹ̀ ọ̀rẹ̀ ọ̀rẹ̀ tí Bilal fi sùn lọ. wọ́n á sọ fún pé asunfáfán tẹ fán ó ní dìde tó Bilal ò jù Bilal tó pé máa ń sọ àkókò láti pè sọ́láàtì ẹja kò ń bì wọ́n á lọ bòmí wọ́n sálò tonti bóòrùn ṣe yọ rakata alifajr lànàbì kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kó tó wá ṣe àṣùbà ṣùgbọ́n tó bá ti dojoojúmọ́ fún wọn gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ yóò ṣẹ̀tì aláàmù rẹ̀ kókó dì òní seven thirty torí eight thirty ló wọ́n lọ́ọ́ bí sẹ́ seven thirty lọ́wọ́ aṣáṣùbà a tó àárẹ̀ ọ̀dà òun fàlùjáná ṣeré àwọn ẹrú ọlọ́run tó bá pé a bá ṣe àṣùbà ní quarter to six ìwọ ń seven thirty one hour forty five minutes láti parí àṣùbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde subhanallah kódà o wọ́n ní tílé máàmù bá ń ka kí ó sókè bí àṣùbà magrib àti shai sọlátul jumu'a táwọn àna òkè fatia ni àní ké fatia ní ìgbà tí ìmáàmù ń ka fatia tiẹ̀ lọ́wọ́ àmọ́ àké fatia nínú gbogbo sọ̀láàtì wa á ṣe sùúrù fún imam tó bá ka fatia àti súra tiẹ̀ tán ṣáájú kó tó di kórùkù yóò dákẹ́ díẹ̀ nítorí tí èèyàn bá ń ka kí ó ẹni dìkì mímí yóò tún padà sípò nígbà tí bá dákẹ́ ọwọ́ àsìkò tẹ́yìn fi ń dákẹ́ kí mímí yóò padà sípò yìí máa mú wọn náà lo àǹfààní yẹn láti ka fatia àti jẹ́jẹ́ torí ẹ̀ sọ̀hábí sọ pé ànábì máa ń dákẹ́ nígbà tó bá ka fati àti súrà tán kó tó di pòròkò àwọn olùmọ́ni ìtumọ̀ dídákẹ́ yìí ó ní í ṣe pẹ̀lú kí mímí ọ sípò torí nígbà tá à ń ka ó tá à ń ka ó tá à ń ka ó mímí wa kọ̀ lọ bó ti yẹ kọ́ lọ mọ́ á ní di kí mímí ọ sípò tó bá ti wá padà sípò àjẹpá lọ sí rògbò ọwọ́ àsìkò yún ọ kà fati àtẹ torí pé nígbà tá ànábì sallallahu alaihi wasallam tó bi àwọn sọ̀hábà la'allakum taqra'una khalfa imamikum sẹ́ẹ̀ máa ka kí ó lẹ́yìn lè má mú un. qalu hadhan ya Rasulullah wọ́n ní bẹ́ẹ̀ ni a máa súré ka kí ó lẹ́yìn lè má mú wa. anábìlẹ̀ gbọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ àfi fatia nìkan torí kò sí sọláàtì fún gbogbo ẹni tó bá ti sọláàtì tí ò ké fatia eléyìí túmọ̀ sí páàkà fatia àwọn oníka súra ń bi tí lè má mú bá ti ka kí ó sókè kíkẹ́ tiwa ìyàtọ̀ tí ó wà láàrin rẹ̀ pẹ̀lú ti lè má mú ni pé tiwọ́ jẹ́ àsúrékè eléyìí jẹba wọn ní sí tá a bá forí kalẹ̀ àyè gbà wá láti máa ṣàdúà lédè míì tí èsè lárúbáwá nínú sọlá kò sí àyè fún wa láti ṣe bẹ́ẹ̀ lárúbáwá yìí náà láàfin ṣe ọlọ́run ràn wá lọ́wọ́ ká kọ́ kéwú ká ma kéwú ká lò kéwú àyè lílò rẹ̀ nù ọkà ó ṣàdúrà rẹ nínú oríkalẹ̀ rẹ lédè lárúbáwá ẹ̀jẹ̀bẹ̀ tó bá ti ṣàdúrà lédè yorùbá èdè haúsá àbí èdè ìgbò àbí english ọ̀dájú kò ti bá sọ láti ara rẹ jẹ́ o. a sì sọ yìí pé o lè má gbọ́ lárúbáwá tó fi lè sọ ntọ́nfẹ́ amadu akan wà tí gbogbo wa náà yẹ ká mà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina àdàbẹ̀ náà gbogbo rẹ lọ́wọ́ àbẹ̀ èèyàn sì ti wá ìsọ ọlọ́run ọba níbi gbogbo aburú ó ti tó tó bá pélé yìí náà lásán lọ́wọ́ bá ń ṣe ń forí kanlẹ̀ rẹ ó ti tó. wọ́n ní ẹnìkan jẹ́ ẹni tó ṣe é pé ó ti dàrábà ara rẹ̀ pẹ̀lú ìwòkuwò gbogbo ntọ́lọ̀ ní ká má wò ní má wò bóyá gbára handset bóyá gbára CD bí àwọn ẹni tó yẹ pé gbogbo dátà wọn wọn máa jó ni lórí pé yóò fi máa wo àwọn obìnrin tí wọn bọ́ra wọn sí hòhò àwọn ẹni tí ń bára wọn sùn ìyàwó wọn ní ọ̀fẹ́ ìwòkuwò lọdaràn wò. àtẹni tó yẹ pé kò lè má ta gbogbo ògbà yóò máa ṣe náà ní kí lọ́nà àbáyọ fẹ́ni tí ó ń wò wòkúwò lọ rántí pé ìwòkúwò tó ń wò tó o sọ́ra òun náà ni ó padà jẹ́ ṣèṣekúṣe ìṣekúṣe tó o sì ríyìn yóò kí àtúbọ̀tán kọjẹ́ tó bóun láti wá sọ́ra fún un ìfẹ́kùfẹ́ ọkàn tí pe ní lọ sídìí ká máa wá irú ẹ̀yà kejì nínú bọ́lọ̀ǹsì dá wa ìní já wòwò o. méjì lọ́lọ́ǹdọ́ mi yàn bọ́ọ̀bù ajọ́kùnrin ọjọ́bìnrin ọlọ́ǹda sí ara àwọn ọkùnrin njẹ́ ọmọ pé wọ́n lọ sídìí kí wọ́n máa wá obìnrin ọdá sára àwọn obìnrin ní tí wọn máa pè wọn lọ sídìí kan máa wọkùn Ọlọ́run Ẹlẹ́dàá wa tó dá bẹ́ẹ̀ kò dá láti fi fìyà jẹ wá ṣùgbọ́n ó ní ká wá àti gbọ́ bùkátà tá a ní sí ẹ̀yà kejì ń gbọ̀nà tọ́tọ́tọ́ yẹ. ìwọ ọkùnrin fẹ́yàwó ìwọ obìnrin lọ́kọ. tó bá ti fẹ́yàwó ó rí tara rẹ̀ rọ̀wọ̀ tó bá ti lọ́kọ ó rí tó sagbéjẹ́ mọ́wọ́. torí ẹ̀ ló ṣe jẹ́ pé sábà ti fẹ́ yàwó ẹni tó ti fẹ́ yàwó ah, ó ṣòro pípọ̀ kí ẹni tó níyàwó kó wá sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ kó wá ní mọ́ lálàá mo sì tọ́ ara tó ṣe ṣe ó ti níyàwó ọwọ́ alálà ó tún alálà pọ̀ ń bóbìnrin kan lò ìgbà tó jì ọba bá tó ti dá mà ní ìsara ṣé màá ṣe é ṣe fẹ́ni tó ti níyàwó ah, tó bá jẹ́ pọ̀ ṣẹlẹ̀ sí ọbẹ̀ ọ̀ gbádùn ìyàwó ni ìyàwó ni odidi ìyàwó ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ alálà alákàlà wò ó ti parí ó ti parí nù ẹnì kan pé ẹsà mọ èmi lè má lálà ẹsà kékeré kìnnì

eléyìí túmọ̀ sí pé ọlọ́run tó dá wa kò dá wa fún kásẹ̀ ntí ọ̀fẹ́ kásì ntí ò ní já sẹ̀ gbogbo ẹ̀ ló tún ṣe lẹ́tọ̀ fún wa àfi tí àlálẹ̀ ọ̀bá tó bá jẹ́ pé jọ̀wọ́ lójú tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ pé ogun ẹni tí ń wòwò kú wọnú ọ̀dà nísìn wọ́n níyàwó wọ́n á ń wòwò kú wò pẹ̀lú àǹsẹ̀tì rẹ̀ ṣé ìwòkuwò tó ń wò pẹ̀lú àṣẹ̀tì rẹ̀ yẹn tó gbé síbi tí ìyàwó rẹ̀ náà ti máa rí ni àbọ̀ ọmọ gbé pamọ́ ìyàwó náà à àwọn obìnrin mí smart tó ń pẹ́ dáadáa o lọ́rọ̀ á máa gba ẹ̀yìn rẹ̀ bọ̀ yọ́ máa gba ẹ̀yìn rẹ̀ bọ̀ wọ́n fẹ́ wo tó ń wò ṣé o sì lè má gbẹ̀yìn mi à ṣé bọ́ kọ́ mi ni ọ́ n bá gba wájú rẹ̀ n bá gbẹ̀yìn rẹ̀ ọ̀fẹ́ máa wo tó wà ní mo rò pé tó àjà burú ni kí n gbà kó lọ́wọ́ yín kọ́lọ́ mẹ́jẹ fọ́ lójú. sẹ́mi pé gbogbo orú nǹkan yẹn yóò máa dín aburú kù ẹnìkan níyàwó ìyàwó rẹ̀ wá fẹjọ́ rẹ̀ sùn ó lọ́kọ máa ń wo blue ìgbà tán pọpọ tán bí ọkọ níbẹ̀ ni because tó ń bá pè pé kọ́ wá èyí tó lù ok blue àbí rẹ́ẹ̀dì fíìmù to ń wò òun satisfy rẹ ẹ actually ó dínkù bẹ́ẹ̀ ni ẹ gbọ́rọ̀ àbófikún eléyìí túmọ̀ sí pé o ò lè níyàwó kó tún máa wòwò kú wọn kí ìyàwó náà jókòó àwọn ọmọ tá a bí ọlọ́mọdé wọn ya dẹ̀pẹ̀ kọ́ arọ́kọ rẹ kọ́ máa wòwò kú wù ni ẹ fẹ́ẹ́ pé pẹ̀lú gọ́lọ̀ kò tún wò ó mẹ́láyẹ kódà o lè fẹ́ kókó ládùúgbò fà á àfi kọ́ máa rìn kó bàbá lè má mú mà. so eléyìí túmọ̀ sí pé o lè níyàwó kó tún kọ́ntínú pẹ̀lú nọ́ọ̀sẹ̀nsì. ó dàbí ẹnìkan nu ìyàwó sì ń lé. ìyàwó wa béèrè fún ansẹt wípé tòun ti bàjẹ́ ansẹt tí tòun ti bàjẹ́ òun fẹ́ kí ọkọ fún un lómi ìgbà tí ọkọ wa fún lancet mi ọ wa kọ́kọ́ gbé lọ pé kán fọmátì ẹ dákun tí àníyàn bá dà ṣíṣe ọwọ́ náà sì dà mo kàn fẹ́ fún ìyàwó mi lancet tí mo nílò láti fọmátì fọmátì what àmọ́ wọ́n ní ẹni sèǹkẹ́ ètùfù ní kí èsàkùlẹ̀ wọ́n bá fọmátì gbàtóbìnrin gba lancet tẹ mọ̀ pé agbọ́njura wa lọ technology ti ti advance obìnrin bá gba ń sẹ̀tì obìnrin mi náà burú dáadáa o ara bí wọn ò ṣe ní wọ̀wọ̀ kú wò máa nù obìnrin yẹn bá wọn bá lo application kan application yẹn ni pé gbogbo fọ́tò àti fíìmù wọn ti tánṣẹ̀tì yìí wò rí mọ̀ ń fẹ́ kó kó bá mi dá padà mọ́fẹ́ rì dẹ́mọ̀ pé ìyàwó náà sí nílé ọkọ nìkan ní bẹ́ẹ̀ ni kò sí níyàwó mi application yẹn lóòótọ́ ló bá gbé àwọn fọ́tò burúkú burúkú ló bá gbé wá ọbọbìnrin kan nu àwọn fọ́tò tọkọ ti wò ní hòhò ọmọlúàbí. Ah! kí irú àwọn òyìnbó tí máa tara wọn hòhò ó tún jọ́ kan náà àwọn local people láwùjọ wọn sẹ́kì tó bá tírèsì ẹ̀ dáadáa yọ ọmọ ẹni tó jẹ́. ní ìyàwó bá pe ọkọ ẹkú sẹ́ ẹkú àsẹ̀ǹdè ẹkú múlé lọ́wọ́ ọkọ ti ń fura something is going wrong. sẹ́yìn mọ̀ kó náà ó ti máa ń tó ìsìn kí ló dé ìjọba àwọn abẹ́ni sọ kí ló ṣẹlẹ̀ onífàǹsẹ̀ ránṣẹ́ sí ọ mo fàǹsẹ̀ ránṣẹ́ sí ọ kí wọ́n á tún lọ fẹ́ kí n ṣe ó ní ancestry nǹkan náà ni àwọn fọ́tò burúkú tá a bá ń bẹ̀rẹ̀ níbo mo challenge ẹ. ó ní challenge náà lọ́dà ọmọ pa application ti wà àbá lọ́ba lọ́ba transfer fọ́tò kan ránṣẹ́ sọ́kọ pé ṣé ọ́fíìsẹ́ẹ̀tì yìí wọlé ìrí àbó òfin wọlé. inna lillahi wa inna ilayhi raji'un. tọ́ eléyìí túmọ̀ sí pé ẹ fẹ́ yàwó yóò dì yín lọ́nà ọ̀pọ̀lọpọ̀ aburú àwọn ọ̀wà rere wà tí ò ní wù tẹ́lẹ̀ àmọ́tọ́ ọba níyàwó ó wù by force àwọn àpàlàpàlà wà á pàtì by force so ọ̀kan náà ọ̀nà àbáyọ ni nínú ọ̀nà àbáyọ ni pé ká rántí pé gbogbo bí táwa ti ń wòwò kú wọn ọlọ́run ọba ń rí wa ọ̀rọ̀ ọlọ́run tí bá ń fẹ́ kí nǹkan kan ṣe àṣẹ olúwa ẹlẹ́dàá wa lè ní kọ́ fọ́ lójú lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò sì bá bá ńlá kú ẹni tí ó dojú padà fún ọ. sọmọ pé tọ́lọ̀ ń bá tún fẹ́ mú ọ ó tún kà nígbà tó tún fọ́ wọn á ní ẹni tó bá máa ń tó lè ṣe kọ yẹ kí rúurú ó ti àti kékeré báyìí fọ́ lójú títí làárẹ̀ nù. No ẹnìkan á ní mọ́ mọ́ àdúrà kan tí mo lè ṣe tí ẹyin jù rẹ̀ yẹn jọ padà pẹ̀lú àṣẹ ọlọ́run àmọ́ kọ̀ǹdíṣàn rẹ̀ ni pé ọ́ jẹ́wọ́ tó fẹ́yìn jù yẹn sí mọ́ṣáláṣí jùmọ̀ ló sì ti wá jẹ́wọ́ lẹ́yìn ìgbà tán bá sálámà jùmọ̀ kò sí tọ́lọ̀ ọba ò lè ṣe fún yẹn torí ẹ̀ ká máa rántí pé irú lè ṣẹlẹ̀ ká dínà sí ti ọ̀dà lẹ́yìn náà ẹni tó ti níyàwó tí ń wòwò kù o nítorí dájú ni pé àrùn burúkú ń bẹ lára rẹ̀ ẹ dákun kí là ń wò táàní ó dàbí pé mo nífẹ̀ẹ́ kí n lówó mo wá sọ fún mi ta Google pé mo fẹ́ bọ́ńdù bọ́ńdù bọ́ńdù bọ́ńdù bọ́ńdù bọ́ńdù of dollars mo fẹ́ rí níwájú mi báyìí ló bá ṣé owó mo rí wọn àbí mo ń tanra mi dànù irọ́ lásán mo máa fi ráyà yọjà fún ọ tó ṣe kẹ ẹni tó bá rí mi ó gbé ẹ gbé bàbá yìí lọ àrò. torí pé eléyìí ọ̀dà bíi fifty thousand tí mo ní tó ṣe fọwọ́ kàn báyìí irọ́ lásán ilé tí mò ń wò bẹ́ẹ̀ náà làwọn obìnrin tẹ̀ ń wò ó ń wo fọ́tò obìnrin ó sì ra rẹ̀ hóhò aláìlórí lọ́wọ́ ọbọ̀ra rẹ̀ hóhò lórí páwọn tó ń fi eléyìí pawó ni o gbogbo àti ẹni tí ń bọ́ra wọn wò owó wọn ń gbà o ọ̀dà ṣé eléyìí ń dàbí ìyàwó tó nítọ́ fọwọ́ kàn báyìí pé my dear my sweetie my love my darling tọ́jà ọjọ́ ra wọn ṣé pátó lọ́mọ kìsì á ọlọ́mọ ẹjọ́ orí ọ̀daràn torí délé fẹ́ yàwó tiẹ̀ járe ẹ̀sùn àárí òun wò ìyàwó rẹ̀ yẹn òun fọwọ́ kàn òun dì má ó tún balada lọ́dọ̀ ọlọ. amẹ́rẹ́lì awzarun fawqa awzar ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀. ẹ wá dì mú sẹ́ẹ̀rí téèyàn bá ń wòwò kù àrùn kan máa ń ṣe wọ́n àrùn yẹn òun náà pé kò ní ní fọkànbalẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ máa fi kó tún dẹ́ṣẹ̀ títí tí ìwọ jahannam sẹ́mi pé tí mo ṣe lónìí kò tó yóò tún wù mí ṣe lọ́la yóò tún wù mí ṣe lọ́túnla yóò tún mú níjẹ́ òní wàá tùbá. sáfi máa sọ pé ojú ọ̀mùtí kò kú ò lọ́tì. yóò fi wá jẹ́ pé èèyàn ti wà addicted yóò padà ṣekú náà. kó tó túbá kò ní túbá kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ sànù wa. tẹ́tẹ́tẹ́ rí yẹn aburú ló náà o gbogbo ẹni tí bá ti ń ṣe jàǹbó ṣe torí kò lè jẹ lónìí tí onítẹ́tẹ́ bá jẹ ńjọ́ kan yóò sì lùzù ńjọ́ mẹ́wàá wọ́n mọ̀ wá wò pé bóun ti ṣe jẹ possibility kan ó tún jẹ tún wà possibility kan ó tún jẹ tún wà possibility kan ó tún jẹ tún wà títí tí gbogbo nǹkan ìtàn bíyàwó lọ́ba ní ti máa ń bá wí wọ́n ti máa sọ̀rọ̀ burúkú máa o nítorí tí mo jẹ́ ń jẹ́ ṣé ọmọ pé ń jẹ ni nígbà tó jẹ ṣé wàá mà ni torí tí àwọn náà bá ní tọ́wọ́ àánú àkọlé ọlọ́run ni pé pẹ̀lú ògùn ọlọ́run ò ní jẹ mọ́ òun ṣépè fóun. kí a lọ yẹ oúnjẹ tẹ sáàdùn ààrẹ ni ọlọ́run jẹ́ ọmọ ẹ̀jẹ̀ ni àbọ̀lọ́run ò ní jẹ́ ọjẹ́. eléyìí túmọ̀ sí pé kájáwọ́ ní dùn ọ̀dà tó bá yẹ pà máa ń bẹ̀rù ọlọ́run a bá sì ma títóbi ọlọ́run bó ti ṣe tó gbogbo ní tó wọ́n ní sáwọn lè máa pe ọkọ àwọn ní àbú ajẹ́ pé ẹ̀yin ọkọ náà tẹ́lẹ̀ máa pa àwọn ìyàwó yín ní ọmú <laughs> rárá o àbúrò o àbú rẹ̀ ń bàbá ẹ̀ tó bá yẹ pé ọkọ rẹ̀ bá ti bímọ àbú ọmọ hmm, bí kẹ́kẹ́ àbú Zaid àbú Bakrin abu abu umar tó ń ti pé léde lárúbá kò ní jẹ́ àbúmá yóò di aba bakrin aba amrin aba zaidin torí kó ti di mọ̀nàdá mọ́bọ̀ yá aba. àmọ́ tá a bá gbà ní yorùbá lẹ́bù pé abu náà ẹ jẹ́ pé mo kọ́ mẹ́fì kún abu umar abu zaidin abu bakrin wa hakada abu ti dé o ọkọ fún wa ń tàlàbù ẹ máa pè mí mọ́mọ́ abu báwo má sọ mí dé wọ fúnra rẹ mi sàbù ẹ ọkọ ẹ lèmi ọmọ mbọlẹ wa ọmọ báwo wọ́n má dáhùn wọ́n obìnrin má dáhùn pé ọmọ báwo ọgbà pé mo ń pè ọ ní ọmọ ló kọ mi wọ́n sọ pé ọmọ amr ọmọ bakr ọmọ zaidin àbí ẹ̀kọ́ ni ha tó irú rẹ̀ náà ni tí wọ́n máa ń sọ léde yorùbá bàbá ń kọ́ ìyá ń kọ́ bàbá ta ni wọ́n ń bi ìyàwó léèrè pé bàbá ń kọ́ bàbá ta lẹ̀ ń béèrè ìyá ń kọ́ ọkọ wọn ń bi léèrè ìyá báwo ṣé ìyàwó tiẹ̀ nìyá mo rò pé yé wa ọ máa kọ́ fún wa ọjà bó ti ṣe jẹ́ wọ́n ní ọmọ zina tá a lè pè lọ́mọ òrùka èso ọmọ òrukàn èso ọmọ òrukàn torí pé ọmọ òrukàn ó ń bùkátà kó jẹ́ pé bàbá rẹ̀ ti kú eléyìí ò tiẹ̀ ní bàbá rárá dípò pákó kú ọmọ zinana ni kò ní bàbá rárá dípò pásọpọ̀ kú eléyìí jẹba wọ́n ní ẹ dákun kí ni mo lè ṣe fọ́kọ mi tó ń fi gbà lọ́wọ́ ansẹt àwọn òjòkó ti báyìí àwọn ti ró dẹ́dẹ́dẹ́ àwọn ti kàn dúdúdú ṣùgbọ́n sí ìyàlẹ́nu ansẹ̀tì lọ́kọ́ máa tẹ̀ tọ́ba ti wù ọ̀dọ̀ àwọn báyìí ó kò sẹ́ni tọ́ba ti wù ọ̀dọ̀ àwọn báyìí ó kò sẹ́ni tọ́ba ti wù ansẹ̀ <laughs> la ilaha illallah wallahi inú mùsíbà yìí wà tì sí inú ẹni tó kàn lọ́mọ o ẹni tó kàn lọ́mọ ẹ dákun ọlọ́run ní kóbìnrin ó jókòó sílé tí wọ́n kọ ọmọ wa bá gbogbo ìgbà tó bá fẹ́ rí ìyàwó ẹ̀ ó sì dá wa lójú pé àwọn obìnrin mùsùlùmí alhamdulillah wọ́n á máa tọ́jú ara wọn wọ́n á máa múra fọ́kọ wọn wọ́n yìí rún pa sọ́kọ wọn wọ́n máa kún àwọn ọkọ wọn lójú ìyàwó wa wá láti wá bọ̀ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ láti wá fìfẹ́ hàn ọwọ́ amúpáńdà lọ́wọ́ ọwọ́ ń wò wọ́n what what oh okay so interesting so okay. ìyàwó rò pọ̀ ń lo ogbò pé ọba ìwọ náà bá tún gbọ́rùn bọ̀ o tiẹ̀ máa ń tó lu ẹ̀ ń wò ah la ilaha illallah adáwò lànà ẹ̀rù ń bá wa kọ́ pọ́pọ́ náà wòwò kú o torí pé n ti ń jọ́ lójú yìí irọ́ ìyàwó ni reality òun lọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ má fi àjọ ọmọ ọlọ́mọ ṣé bọ́ọ̀ lọ́ọ́ fẹ́ ló fi fẹ́ kí ló dé tó fi jẹ́ pọ̀ fi ansẹ̀t wọ́n so igi láàrin wa àti ìyàwó ni wọ́n so igi fún ọwọ́ apọ̀ ọmọ ọlọ́mọ tì bó ti wá ń bẹ lára ọkùnrin náà ní bẹ lára obìnrin o àwọn obìnrin míì náà fóònù yìí ni tá lè gbé fóònù lọ́lẹ́mẹ̀wá ọkọ ń bá a sọ̀rọ̀ fóònù ni ọmọ àdùn. Ah, èmi máa ń bọ́ sọ̀rọ̀ ló gbé ansẹ̀tì lọ́wọ́ ẹ má bínú mo fẹ́ sáré dá nkọ́ọ̀lù yìí ọ dá nkọ́ọ̀lù tán mẹ́sẹ̀jì kan lọ wọlé ah, ah, irú wà wo nu ẹ mo tẹ̀ fẹ́ tètè wo mẹ́sẹ̀jì wọn fi ránṣẹ́ yìí ni fídíò kan ni ẹ jẹ́ tètè wo la ilaha illallah ńgbọ́ ọba ya tọkọ bá lé ọ̀dà nù tọmọ pé wà sánsẹ̀tì ẹ kùkù so yìí. so a ti ń gbé àwọn nǹkan wọ̀nyẹn tayọ ayé wọn tẹ bá jáde ńlẹ nìsí tẹ bá fọ ọba kù kílẹ̀ ń wa fóònù náà ni mo fi sí wàhálà yìí ti pọ̀ jù lórí rọ́ àtijọ́ tó ń sì ti ń gbà ń sẹ̀tíká kò pé owó wa bọ̀ rí ọ̀nkàn náwó lé lórí ni eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ àgbé tayọ ààyè rẹ̀ ẹ má jẹ́ àgbé tayọ ààyè rẹ̀ tó bá ti délé ó ti ẹ̀yẹ ká lásìkò tó yẹ pé a lè máa gbé ansẹ̀tì náà gan torí kẹta ìbá fàsìkò sí a ti rẹ́ni tí ń gbé kọ́ọ̀lù lórí sọ̀láàtì rẹ̀ wọ́n pè é nígbà tó rò kú pẹ́rẹ́nẹ́ nínú mọ́sálásí ni kọ́dà mọ́sálásí ńlá ló ni pẹ́rẹ́nẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́nẹ́rẹ́ ó tán gbà tó gbórí sókè láti rò kú ó tún wọlé lọ́ba gbẹgbẹ́ mò ń kírun lọ́wọ́ ẹ bá pé àfikọ́ jẹ́rùn náà hmm, kì í ṣe sọ́láàtì tó bá jẹ́ sọ́láàtì ó ti parí. wọ́n ní ìgbà wo ní ìlérí àti ìṣìpẹ̀ ló lè jẹ́ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ lọ́jọ́ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ tó bá lérí pé tí ọlọ́run tó bá ní kí mọ̀lẹ́bí rẹ̀ kan ti ń bẹ ní dùbúlẹ̀ ààrẹ kó dìde gbádùn ìwọ lọ́ọ́ da aṣọ ẹ̀kú eégún ṣé eégún báyìí lọ́rùn lọ́dún eégún tí ń bọ̀ yìí ó ti di ṣírkùn bìlà ó ti di ṣírkùn bìlà bákan náà kọ́ sọ pé tí ń tọ́ ń wá ìbá bọ́ sí i a jẹ́ pé ọjọ́ ògún lójú níbi tó náwó lógun lórí dé ó ti sẹ́bọ̀ sọ́nà ògún kí ni jẹ́ bẹ́ẹ̀ bó ní gbé kí ló àdírẹ́sì ilé rẹ̀. bákan náà ìsìpẹ̀ kò sọ fẹ́ nìkan pé ọ̀ ń fẹ́ kó wo ti pé ògún làwọn baba ńlá yín ti máa sìn òun náà ni wọ́n máa bọ̀ orí rẹ̀ náà lẹ̀ wà kó forí jìn ọmọ yìí ìsìnkú ẹ ti dẹbọ kó wo ti ògún kó forí jìyàn ó ti dì sẹbọ sọlọ ọlọ ń sànù wọn nílùú táwọn wà àwọn alágbé pọ̀ ńbẹ àwọn wá wo sàásùn àwọn alágbé yìí àwọn rí polówó lọ́pọ̀lọpọ̀ wọn wọn nílé ẹlòmíín tún ní nǹkan ọ̀gùn ṣé àwọn lè ti torí polówó ni wọn káwọn má fún wọn sára mọ́ wọn ò bá àmọ́ lówó ìsìláàmù ò gbà ká máa ṣagbe ìsìláàmù kọ́ wa pé ká ṣiṣẹ́ ni anabi sallallahu alayhi wa sallam onímọ̀ akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyallahi dawud alayhi salam kana ya'kulu min èèyàn ò jọ́njẹ kan rí kó lóore fún un bí oúnjẹ tí òógùn rẹ̀ pèsè fún lọ. erékùn anabi ọlọ́run dawud aleyhi salam inú sí ọwọ́ rẹ̀ ló ń ti jẹ tá a lè fẹ́ fi ti ń jọ tẹ́ lọ gbégbá bára. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣé wọ́n sọ fún ọpá ìní ló bí bára ni. kéésà ni ọkàn ti kú ẹ̀mí ti kú ni. nítorí pé ní bára tó bá pẹ́ bá gbèdè rẹ̀ ń gbà míì ẹ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe bára olówó níwọ̀n kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ dé Sokoto ẹni tí ń ṣe bára lábákáleke ẹni tí ń ṣe bára ní gbọ́ọ̀rà ẹni tí ń ṣe bára tiẹ̀ ní Kàfàǹchàn àti tí ń ṣe ń Kánò àti Sokoto Zaria ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn olówó níwọ̀n àló ní bára ń yáyàn lówó tún gbèlè ìwọ fẹ́ ṣe business nísìn ó fẹ́ two fifty thousand ó ń bára ọ yọ ipò two eighty ok ọba lówó o lè yáyàn lówó bá nǹkan má mi ọ oníbàárà ń pè ní sáàbò ní sáàbò lẹ kọmọpẹ nìkan wà lẹ́gbẹ̀ẹ́ òun tó gba haúsá ni wọn ń pè pé sẹsímẹǹtì ta ni kí wọn já òun tí wọn ti ń já tirẹlà símẹǹtì <laughs> ó sì gbé ẹ alábàákùnrin sáàmù sáàmù kùsì ní ìnáàmù ó gbégbá rẹ̀ lọ ń bí nísìnyí béèrè pé tí wọn ti já símẹǹtì ẹni tó wá lò ń gbọ́ mo ní ọ̀sọ́kò lójú ni kíkáì wọ́n ń bọ́ sọ́símẹ́ǹtì ó ti jẹ́ àlè bá kùn sáàmù ó lò ọ̀sọ́ tó torí pé ẹ mọ̀ pé yorùbá ayé tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà tó bá ti kọ̀pọ̀ àkọlẹ̀ mọ̀ kà islam ọ̀faramọ̀ ọ abanilọ́kànjẹ́ ilẹ̀ yorùbá wa iná ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe bárabàá wọ́n má ti rí kẹ́nìkan yọ ni. ẹ ṣàánú mi ọlọ́run ṣàánú ẹ̀yin náà o ọlọ́run ní fọyín lójú o ìyẹn ni kò ti fóònù lójú. ó lè pe ẹ̀ní kàdíkẹ́ tó wọlé gáràjì ni ẹni tẹ́ ìdágbére fóònù ní mọ́bí tẹ́ lọ ẹ̀ ní wọ́pọ̀ ẹlẹ́jẹ̀. ẹ máa ti sàwọn àdúrà kàṣùkàṣù yorùbá lẹ́wọ̀ ẹ̀jẹ̀ á fún un kọ́mọ́ lọ kóbólúwa rẹ̀ yorùbá lẹ́wọ̀ nígbà tẹ́ ẹ̀ ní máa ń àwọn tí ń ṣe bára nu yorùbá náà ti bá a débi pé wọ́n ti yọ tìjú náà rọ̀ wọn torí pé yorùbá kọ̀wọ̀ sí ní ìsìn bàbá kan wọ́n ní ìsàlẹ̀ kínní kan nílé wọn sẹ́mi pé gbogbo ará ìsàlẹ̀ kínní kan ní yorùbá lẹ́wù wọ́n ti kara wọn fún fámìlì àní fẹ́ kí wọ̀sí ó ṣẹlẹ̀ sẹ́nìkan nu wa torí gbogbo alákàbò wọ́n ti kọ́kọ́ yọ gbogbo tìjú nǹkó dàrú ìgbà tí wọ́n bá mọ̀ ọmọ mi ẹlòmíì lọ gán lè po ni wọ́n ti ń repo báyìí bàbá ni ẹ̀ mú wa bára wọn <clears throat> tún dájú pẹ̀lú ẹ̀ à ń lọ ń lu kàn bí dírẹ́fà wa ṣe rí tí àwọn bára ń bọ̀ àwọn bára Yorùbá ni o ọ̀ ń bọ̀ dírẹ́fà kan wáìnì mìíràn sókè ni ó ń bára ni ọjẹ́ wáìnì ìsàlẹ̀ kẹgbàtẹ́kùn ẹ má forúkọ ara yín o <laughs> subhanallah ẹ ń bára tí o bá bá kó ń bára ń bó lè bọ̀ ẹ tó eléyìí túmọ̀ sí pé àṣàkáṣà ẹ já kọ̀ tẹ́mi bá kọ̀ tí wọ́n bá kọ̀ àwùjọ wọ̀dà eléyìí ò pé ká má ràn aláìní lọ́wọ́ ṣùgbọ́n kó má jẹ́ kó ti gbégbá bára ẹni tí ò ní kálukú náà mà ọmọ ẹni tó tó ọmọ ẹni tó jù ọmọ ẹni tó jù ọ lọ tó bá fẹ́ ràn yẹn lọ́wọ́ nìsín ọmọnì kódà kó ṣe pé one naira wàláhì amẹ́rin tó ní bùkátà sí láì sí bára tọ́fẹ̀sẹ̀ tí sọ hundred thousand tọ́fẹ̀sẹ̀ tí sọ one million ẹnì pé ń bẹ́ẹ̀ nù àwọn ẹrú ọlọ́run ẹni tó ṣe pé owó yùn tó o bá fi lè fún un àdúrà ni ó ṣe fún ọ. sọ eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ aláàánú àmọ́ kì í ṣe ká máa jó ń bára ọlọ́run ọba ọ̀fẹ́ torípa nàbí sallallahu alayhi wa sallam ó lè yàn ò ní yé tọrọ bára títí tó fi wá ń jọ kìyàmà tí ò ní sẹ́kù ẹran kan lójú rẹ̀ gbogbo ẹ̀ ló ti fi láyé ń wọ́n ní. tá a lè fi àwọn ọmọbìnrin tí bàbá wọn ń ṣe tẹ̀bílíìr kí ló dé tẹ̀ ní fẹ́ wọn ṣé kèfèrí làwọn ẹ fẹ́ wọn tẹ́ fi yọ àwọn lóko tẹ̀bílíìr yíyà ni ẹnu kí tẹ bá ti fẹ́ àwọn nìsín ohun tó ní ṣe tàbílẹ́gì ma tàbílẹ́gì dínú súnà ṣe kí ni ó lé àmọ́ táwọn ò fi fún ọ ibi tọrọ wà nù torí pé tàbílígì wọ́n fẹ́ tí ọmọ rẹ̀ àwọn ti kọ́ àwọn ọmọ wọn sínú fẹ́ǹsì. wọ́n ó ṣe thorough investigation lórí ìwọ tó fẹ́ fi ọmọ wọn ṣé tàbílígì nìwọ náà àbí èsè tàbílígì. wọ́n tún máa bí ọ léèrè pé ìjáde ìwọ àti ìwọ àti ìwọ ló ti jáde rí. bàbá lọ́jọ́ mẹ́ta wọ́n lò kéré tó ti lọ lógójì ọjọ́ tó ti lọ lóṣù mẹ́rin ọlọ́dún kan Ah, ta ló lè jẹ́rìí fún ọ tani àti tani àti tani àti tani torí kọ́ ọmọ ọmọ sì lé wọ̀ irú rẹ̀ kan wà tá à ń fa ṣe rí àmì láti jọ́ tá à ń ti fa àrífà ọmọ ní òun ti mú ọkọ alákọ̀ọ́kọ́ lọ ahlu sunna tàbá wí tàbí kí yóò pé sunna ló mo rò pé yé wa yóò ní sunna ló náà sunna èwo tẹ̀blígì àti ẹ̀ máa dọ́gbọ́n ẹwọ ọgbọ́n kan tán dá ọ̀kan ni wọ́n pè mí ọjọ́ bí ìgbà tí ń ká ọ̀rọ̀ mi lẹ̀ ó ní asalaamu aleykum aleykum salaam <laughs> ẹni bẹ́ẹ̀ là ń fẹ́ bá sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ á gbọ́ ẹ kú ìnáwó wẹ̀límà ìyàwó lónìí o ọlọ́run forí sí ọlọ́run ṣe kí ni o àwa náà àwa ń jáde ọlọ́jọ́ mẹ́ta ẹ bá wa bẹ lọ́kọ́ lọ́wọ́ gbà á sọ̀rọ̀ pé yóò wá gbé sórí platform wọn wọn ní tẹ̀síkì ọ̀dà àwọn là ń sọ fún yìí pé jáde la wà wọn bá abẹ lọ. mo rò pé yé ọ̀n tara ẹ̀ dànù irọ́ lásán so tẹ̀bílígì olóòpá alùsùn náà lò kí ló dé tẹ̀ fọmọ fún alùsùn náà kí ló dé so ọmọ ló mọkọ alákọ̀ọ́kọ́ lọ alùsùn náà bàbá ọgbà ohun tó mọkọ kejì lọ alùsùn náà bàbá òtún gbà ẹlẹ́kẹta lọ́wọ́ adéṣẹ́rí àtiwámi a gbogbo ìyànjú bàbá yarí wọn lé ni ó lóun lè gbà ó tẹ̀ sí ti tó lọ sẹ̀ríà ẹ̀kọ́ yẹn ṣe kọ́lékọ́ lù yìí oníkábọ̀ ń bẹ̀ yín bàbá yìí ọ̀ràn rí fóun lè tí ọba ti jẹ́ tẹ̀blé adépẹ́pọ̀ lọ́kọ̀ ìwọ wa ń béèrè pé ṣé o lè fẹ́ obìnrin tí bàbá rẹ̀ jẹ́ tẹ̀blé wọ́n ò fi fún ọba náà ṣé ara ń tà máa ń sọ fún yẹn kéèsì sẹ́ni táwọn èèyàn bá ti ń sẹ́gbẹ́ sọ́kì àdíọ́lọ́jì ni wọ́n fi ń sẹ́sìn wọ́n máa ń táwọn ń ṣe nǹkan ẹ̀sìn tó dájú ẹni ọba ti bá wa ṣe kéterù wa mo rò pé yẹn irú rẹ̀ gbogbo àwọn tẹ̀rí ti ń sẹ́gbẹ́ wọ̀nyẹn wọ́n á ti fẹ́ǹsì àwọn ọmọ wọ́n kọ́kọ́ pàṣẹ túrò àwọn ìdánwò wọ́n bá sórí pé irú àwọn ni ọ́ ńlọ́tò rọ́ọ̀mù àwọn fẹ́ akramakumullah tó o bá ríru wọn fẹ́ ọ da bí kò fẹ́ ọmọ ń sufi ọmọ ń tọ̀rí kọ tó ọmọ kí tí wọ́n bá fẹ́ insha allah yóò padà di ẹni tí ń ṣe sunna báwo tó ṣe máa tún ṣe bí ó ṣe máa yí padà tí wọ́n máa dà náà kò túmọ̀ sí pé ọmọ fẹ́ àwọn ọmọ alùsùnà náà ẹ fẹ́ wọn àmọ́ àwọn ẹni tó jẹ́ pé wọn ò sí lórí sunna náà ẹ fẹ́ àwọn ọmọ wọn káwọn ò lè di alùsùnà eléyìí jẹba lẹ́yìn náà nǹkan tí òkà yí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti wà lórí àánú ni pé àwọn ka àwọn alùsùnà kan tà àwọn èso ọ̀tá yín bí ìbá ti pa afẹ́ tún yín ṣe afẹ́ tún yín ṣe àwọn afẹ́ kẹ́ ẹ máa fi rúpẹ́rù fáwọn èèyàn tí n tó bá jẹ́ àánú tó jẹ́ sínà gbogbo ẹja dàmọ̀ pa ní ìsìnà ni kò sí làákà ìtọ́lọ̀ lè fún ọ tó fi lè pé òru fún wa lọ́sàn-án táwọn àgbà ò àbí tó pọ̀ sàn lóru lábọ̀gbọ̀ kò lè ṣèṣe. àánú àánú ní jẹ́ ọba àpalárò jù bẹ́ẹ̀ lọ ẹ bá máa pariwo lórí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àánú lánú ń jẹ́. mọ́tẹ́rẹ̀ dànù ẹ̀sìn tọ́lọ̀ fi ránṣẹ́ ń bẹ́ẹ̀lẹ̀ ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán ọlọ́láyé bó ṣe ṣe ẹ̀yìn fílẹ̀ ẹ lọ tẹ̀lé táwọn kan ọwọ́ afẹ́ sọ pé nǹkan níta yìí ń ṣe ń galẹ̀ sìn. táwa lẹni tí ó gbọ́ yín tí ó gbọ́ ọ̀rọ̀ yín gbọ́ nígbà tí èsì pé gbogbo wa la sàsùn fìyè yọmọ wa bá wọn lọ́kàn jẹ́ fáwọn ẹrú Ọlọ́run kan tí ń sí òdodo wọn ń fa àwọn ẹlẹ̀ àwọn ọmọ fi yín lẹ̀ náà ní pẹ̀lú ògbó nítorí pé gbogbo bá ti rí rí màálẹ̀ ṣé yóò jókòó kò ní jókòó kó súnà ẹni tí wọ́n ń nǹkan míì tó sí súnà bá wọn kó ń wọn wá sí di súnà káwọn náà di súnà mú dáadáa Ọlọrun ìgbà táwọn délé àwọn bá pé bàbá àwọn ti kú wọn wá ti pín ogún bàbá àwọn bàbá àwọn èsì ṣe mùsùlùmí wọn wá ní táwọn pín kàyà yìí ti ẹnu àwọn wá láwọn ti gbọ́ nù dánilẹ́kọ̀ọ́ pé mùsùlùmí ìjogún kèfèrí kèfèrí èsì ìjogún mùsùlùmí àjẹbẹ ntẹlẹ fún mi o ẹ tí rẹ ni fún wọn bá ní àìkọrú ẹ ẹ̀yin ti kọgbé abẹ ní kọgbé ẹ kọgbé ni o torí pé òfin Ọlọ́run síwájú gbogbo àṣà la yarithul muslimul káfíìr walal káfíìrul muslim mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí ilé ìjọba. wọ́n ní ọkọ àtìyàwó ni ẹ bá wa sọ sọ́rọ̀ wọn ìkíní kejì wọn iná ní máa dẹra wọn lórí ansẹt bí ku wọn ti ṣe ń dẹ dẹdẹ náà ní dẹdẹ wọn ń dẹkú kọkọ bá gbé ansẹt lọ ìyàwó ọmọ wò ó bàbá ti gbé kalẹ̀ ó ti mọ píìnì tí ó fi sí kí ni tó ta ló pè ta ló náà pè ta ní bá sọ̀rọ̀ kí ni mẹ́sẹ̀gì tó wọlé ta ló náà kọ mẹ́sẹ̀gì sí bẹ́ẹ̀ náà tìyàwó kí ni ìtura fẹ́ dá yánpọnyánrin lẹ̀ ń hmm, àkọ́kọ́ ni pé kò burú lábẹ́ òfin ọlọ́run kọ́kọ́ máa yẹ ansẹ̀tì ìyàwó wò nítorí pé ìyàwó tẹ́ rí yẹn àti ibìkan lọ́kọ ti mú wá dọ̀ rẹ̀ ó sì mú wá sọ́dọ̀ rẹ̀ kó lè máa bá a gbé gẹ́gẹ́ bí ìyàwó ni ntí ò wá ní lè jẹ́ kó o jẹ́ ìyàwó lọ́ọ̀dì ọkọ rẹ gẹ́gẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọ̀ràn àyàn ni ká mú kó. chance ti bá lọ jẹ́ sábàbí tóbìnrin òfin ní jẹ́ ìyàwó gidi fọ́kọ rẹ̀ dandan ni ká má ansẹ̀t yẹn kó. tí wọ́n bá lo ansẹ̀t gbọ́ ọ̀nà tíyàwó òfin ní jẹ́yàwó gidi fọ́kọ rẹ̀ dandan ni ká mú kú. sẹ́mi ìpè lónìí ó rọrùn kó máa yàn ìyàwó rẹ̀ lálẹ́ nínú ilé rẹ̀. tí wò ní mọ̀ tọ́jọ́ pé wọ́n ló tún máa ra kírẹ́dìtì fún ìyàwó rẹ̀ pẹ̀lú owó rẹ̀. kírẹ́dìtì ti tán ni tó ń two hundred ó tó ẹ̀ ń tẹ́ bá tẹ̀lé rún four hundred ìwọ́ ti gbọ̀n ó ti lọ́ọ́ ra wá wọ́n mọ̀ pé àwọn àlè ni wọ́n fi jọ ń charge àìmọye rú ẹ̀ pẹ́pẹ́ ìyàwó padà lùzì lé ọkọ ńgbọ̀ bá yá. bí bàbá kan nìyẹn ìyàwó ló ń kọ́ńpléènì fún mi ó ní lódodo ọkùnrin níyàwó méjì ìgbà tí ò bá sí lọ́dọ̀ òun òun máa ń chaati pẹ̀lú àwọn èèyàn dó mùsùlùmí gidi lòun o òun ọ̀nyálé o but ọkùnrin wà tí máa ń chaàtì pẹ̀lú ẹ dákun ẹ gbọ́rọ̀ mùsùlùmí gidi kò sì nyàlè but ọkùnrin wà tí máa ń chaàtì pẹ̀lú òun sẹ́rí pé contradictions ó ti wọnú ọ̀rọ̀ ó ní ọkùnrin yẹn àwọn ti jọ lọ school rí so nínú àwọn ọ̀rọ̀ tí ọkùnrin yẹn máa ń sọ téèyàn bá ń kà á ẹ gbọ́ yé nínú rẹ̀ pé ń dèjì obìnrin olóbìnrin ẹni tí ń sọ fún mi ní sọ bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́ pé ń déètì obìnrin olóbìnrin ni tó bá ti wá dé lẹ́fù yẹn ó máa ń kọ̀ fún ẹ tó náà kọ pé no you are going too far obìnrin tó wà lọ́ọ̀dẹ ọkọ mo rò pé tí ìbá ṣe pé ewúrẹ́ bá bù ọ jẹ tó o bá rí i pé ìyàwó rẹ ní ṣerú ẹ̀ ọ́ dájú kò ní pàtẹ́wọ́ fún un ó ní bẹ́ẹ̀ bá ti ń dáràn téèyàn bá ń yọ ọ̀ràn á dá tó bá pẹ́ títí àṣírí ìlú òtù ó ní jọta wí ọkọ̀ òsì lọ́dún gẹ́gẹ́ bí ìṣe òun àwọn chat lọ́kùnrin yẹn ló bá bí òun léèrè ike sọ̀n lè sẹ́ndì nude picture òun sọ̀n yẹn naked picture òun sọ̀n lè sẹ́ndì sọ̀n lè sẹ́ndì ẹ̀ ẹ dákun sẹ́mi kó ń bára ń bó lè bọ̀ nù fi fọ́tò òhò rẹ ránṣẹ́ sí mi tí ò ní ta ti sọ́sọ́sọ́sọ́ láì jẹ́ ìyàwó ẹ̀ ókè nísìnyí láti ẹ̀ má lọ rí ìyàwó ìwọ ń kẹ́kọ̀ọ́ ní Australia ìyàwó rẹ ń bẹ lọ́yọ̀ọ́ wa ń bí ọwọ́ ni ìyàwó mi mọ̀ ń fẹ́ kọ́ ya fọ́tò ara rẹ ń wòhò ránṣẹ́ sí mi sọ́tọ́ ẹ dáhùn sẹ́mi kí tilẹ̀ bá dẹ̀ yín náà mọ̀ ṣèpàtúwàsá fọ́tò àbí ọ̀tọ̀ kí ló fà torí fọ́tò tí ó fi ránṣẹ́ o kì í ṣe wọ nìkan lórí sẹmọkẹ nìkan ló ń rẹ́ńdà sáfíìsì fún yín abẹ́ẹ̀kọ́ ni gbogbo fọ́tò ìyàwó rẹ̀ wò wò wọ́n rí tọ́ ọkùnrin yẹn wá sọ fóbìnrin yẹn pé kó sẹ́ndì fọ́tò ìhòhò rẹ̀ sùn ìwọ sì sọ pé kìí ṣe pé ọgbà lálẹ́ ìwọ wá sọ pé à mọ́tì bọ́rọ̀ débẹ̀ yẹn ṣé wọ́n sẹ́ndì tiẹ̀ ni tọkùnrin bá sì sẹ́ndì fọ́tò bíédì ọkùnrin sẹ́ndì fọ́tò látàbí ìgbà tí ṣe mọ̀ pé application kan tún wà nínú ansẹt yẹn tẹ́mi ò fi máa gbọ́ gbogbo conversation tó ń bá ń ṣe gbogbo mẹ́sẹ̀gì tí máa ń wọnú sẹ́ẹ̀tì rẹ èmi náà máa rí i sọ́ra fi fóònù rẹ lẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n ó ti ti lọ́kọ́ kan wọlé bọ́kọ sí wọlé ó ló ń palẹ̀ gbogbo nǹkan mọ́ òun ọ̀palẹ̀ ansẹ̀tì mọ́ bọ́kọ sí wọlé tà ìwọlé ansẹ̀tì bí ìgbà tí nǹkan kan ní ansẹ̀tì ni ọlọ́ọ̀ mú bọ́kọ ti ṣe máa ń sẹ̀tì báyìí ní máa ń ṣíwò ní máa ń ṣíwò ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ àwọn nǹkan kéésì gbogbo nǹkan lèèyàn máa sọ hmm, kéésì gbogbo nǹkan lèèyàn máa sọ. ṣé mọ̀ pé ẹni tó bá ti níyàwó méjì àwọn ìyàwó yẹn gbọdọ sọra sí i wọ́n máa hùwà dáadáa torí àwọn ọkùnrin burú bàjẹ́ yóò máa ronú pé wọ́n lé ẹnìkan lọ. ni mo sọ kéésì gbogbo lèèyàn máa sọ torí ọkùnrin burú ó ti fẹ́ sun ẹnìkan jẹ́ òun tí wọ́n lọ fi kó para. sẹ́rí ìyàwó náà ní fún mi ròyìn ó ní wàláhì bọ́pọ̀ kan ṣe bẹ̀rẹ̀ sí go through torí pé aago kan àbọ̀ ti lù lóru ọkọ kan bẹ̀rẹ̀ sí go through gbogbo mẹ́sẹ́gì sí nu bó ṣe dórí ẹni tá a wí nù tóró náà ni the last message bó ṣe dórí rẹ̀ torí pé fọ́tò lọkùnrin fi ránṣẹ́ ń wòwò yìí What? kò wá fi hàn ìyàwó kò ń rí nǹkan kan ọ̀sán máa ń sẹ̀tọ̀ tọkọ ti dá wàhálà lẹ́nu ìyàwó wa ń sọ fún mi lédè kúkúrú ó pe gbogbo fámìlì òun ó sì ti tẹ mẹ́sáàgì pẹ̀lú kọ̀mpútà ó sì ímeèlì kálukú wọn lábẹ́ pọ́nmọ́ yín ṣèrànù nínú ilé mi ó ń ṣe zina lábẹ́ òrùlé mi ọlọ́run sì ní kí n ka ẹ dákun kí lọ ká báyìí sẹ́rí <laughs> pé ansẹ̀ ti kó bá mi ńlọ́yẹ kọ́jú kọ̀ nagijẹ́ màdámù yẹn òun pè yín jẹ́rìí sí kò ń ti kọ́ lẹ̀ ẹ ti ká kíyèsára gbogbo àwọn kẹtẹ́ rí yẹn bó ṣe ṣàǹfààní léwu rẹ̀ pọ̀ torí ọtọ sọkọ kó wọ ansẹtì ìyàwó rẹ o gbọ́dọ̀ ti tọ́ sí ìyàwó kíkọ́ ọmọ ìyá ansẹtì ọkọ rẹ o kò ṣe pé mò ń kọ́va àwọn ọkùnrin pé kẹ́yìn náà máa yàn lé o wàláhì kẹsẹ̀ tí mo gbà lérò nìyẹn o torí àmọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin gan wọn ò tiẹ̀ ráyè rànù but ẹ mọ̀ pé tóbìnrin bá ti jẹ́ni tí ń sọ ọkọ lọ́wọ́ sọ́kọ lẹ́sẹ̀ wọ́n máa ń padà fail. o òun pé ẹ eh, bóyá tí ń gbóbìnrin mi bóyá tí kò sẹ́ni gbé mi bí wọ́n nìkan ni ah ah four minus one ẹ̀ dáhùn ni ah ẹ̀ má má sì ni so ó kù three kí ni ń dùn láàmú adó àti ẹyẹ kọjá sí pé gbogbo ẹni tí wọ́n bá gbé wá ọjọ́ obìnrin alálùbáríkà sẹ́ẹ̀rì ibi tí obìnrin bá ti ń sọ ánsẹ̀tì ọkọ jù ntí ọ̀fẹ́ yóò ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó hàn mà ọkọ ọ̀fẹ́ yàwó kejì síbi kan nítòsí ilé wọn yóò fẹ́ kẹta títòsí ilé wọn wàláhì yóò fẹ́ kẹrin títòsí ilé wọn yóò sì tún lọ máa bá wọn náà kódà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ yóò tún máa sùn bẹ́ẹ̀ ìyàwó ò ní máa pẹ́ ah wọ́n ti lọ kánú kánú kánú <laughs> ẹ̀yin ń bẹ ní abẹ́kúta street ibi tẹ́ ẹ fún ìyàwó mi òun jẹ́ Ondo street àbí òye wa wọ́n sì lọ mẹ́m kánú. tòótórí kété èèyàn bá ti ń sọ̀yàn jù ẹ kọ́ lọ́gbọ́nkọ́gbọ́n jẹ́ kí gbogbo nǹkan kílíà sí ọ tọkọ rẹ bá fẹ́ fẹ́ àwọn yóò sọ fún ọ náà ni tí o bá sì sọ fún ọ ní kíákíá late hour yóò padà sọ fún ọ ò ní jẹ́ pọ̀ gbọ́ rárá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọ́n ní sóbìnrin lè máa mọ owó ọkọ rẹ̀ kó máa fi tọrọ láì gba yọ̀ǹda ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ba ti mọ̀ pé tọ́kọ ń bá mọ̀ kò ní bínú mo tọ́ba mọ̀ pé yóò bínú kó gba yọ̀ǹda rẹ̀ wọ́n ní títa bá wẹ ìwẹ̀ jánábà tán àbí ìwẹ̀ hayo ṣé ọtọ́ ká fi tówẹ́ẹ̀lì ká nura dáadáa tọ́ba wọ̀ láti nura wọ́n ní tá a kí oníṣọlá tó bọhà káàmù ká sókè ní àbí jẹ́jẹ́ jẹ́jẹ́ lẹka gbogbo náfìlà tó bá jẹ́ eléyìí tó tẹ̀wọ̀n jù ní ká kí ó jẹ́jẹ́ àmọ́ tó bá kà sókè ọ̀daràn gbogbo náfìlà tó jẹ́ tòru eléyìí tó tẹ̀wọ̀n jù ní ká kà sókè àmọ́ tó bá kà jẹ́jẹ́ ọ̀daràn. wọ́n ní sáà lè máa gbé bí ìbọn bí àdá bí àdó olóró sáà lè máa gbé ká ojú wo ni Islam fi wò gbé ká ṣe kí ni. ẹ mọ̀ kẹ́ni tí ọba ti ṣe súnmọ́ yóò ṣe é rí sá òun gbé ìbọn káta ní òṣùmọ̀ ò ń gbádà ká dání ó súnmọ́ ò ń gbé bọ́ǹbù bọ́ǹbù nígbà tí èsì agbésùnmọ̀ mi lórí kíni rárá islam ò fara mọ́ anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nìkan gbọ́dọ̀ gbé nǹkan àjà kọ́ yọ sí wa nínú àdìsí mi ọ gbọ́dọ̀ yọ nǹkan àjà sọmọ ẹ̀yà rẹ torí ṣètọ́ ni lè gbà á lò tẹ́lẹ̀ kí ni ìsìn wọ́n lọ yọ àdá àtìrí ṣètọ́ni ń rí wa láàrin ìṣẹ́jú àyà ṣètọ́ni gbà kú lọ́wọ́ rẹ̀ ó sì fi sáyàn tálá lọ sáyàn ìwọ́n tá ara dà lọ́wọ́ rẹ̀ ọwọ́ ni èdìrí o tàǹdíọ̀ tó fi kọ́kọ́ gbàdá jáde Islam ọ̀fara mọ́ eléyìí ọ̀sẹ̀sẹ̀ nídìí ọlọ́pàá ọ̀sẹ̀ nídìí kí má gbé nǹkan àjà jáde yọ sáwọn yìí gbogbo orú àṣà ẹ̀ sábẹ̀ làwùsá tí ọmọ ọmọbẹ̀ ká gbogbo eléyìí iṣẹ́ olùkọ́ni ta ló fẹ́ máa mọ̀ ọ̀bẹ ká fún fúlàní náà ó gbé ìdà àdá ó gbé kọ́rùn lórí kíni láti ìgbà tá a ti wà ń kékèké ó máa ń ṣẹlẹ̀ tí fúlàní bá wọ ọjà tó bá gbé àdá kọ́rùn ọ̀rọ̀ tí ò tọrọ wàláhì fúlàní lè torí ẹ̀kọ́ yọ àdáhùn kó ní sẹ́rù kó ń kà gbé kọ́rùn lásán ni so gbogbo orí eléyìí náà nìkan tó yẹ kí ìjọba ó fòpin sí. Si nítorí ẹ̀mọ̀ kọ́lọ̀ ń mú ọ̀daràn tẹni eré lè ti bàjẹ́ bí tẹ̀ ń ti sọ̀rọ̀ wọ́n ti sá aládà wọ́n á mélé yìí náà wọ́n padà pa ẹni tó wọn á pa ńkọ́ tó ṣe jí má tó ṣe jí lé ìjọba àwọn. àwọn lárúbáwá náà ní kọ́ltsọ̀ kan yemen saudiya sultanate oman àti al-imarat arabiya al-muttahida àwọn náà nírú àṣà yẹn wọ́n wọ jalabi àwọn wọ́n wá san kínní kan mọ́nú bí ìgbànú wọ́n wá fi ọ̀bẹ alásóró wọ́n fi sí dédé bí iwájú dodo báyìí ẹ̀ máa rí i àwọn aláwọn ń ṣeré ìbílẹ̀ wọ́n ń ṣeré ìbílẹ̀ ẹ dákun ẹ ṣe ànábì ọ̀bẹ wa ń ru rẹ̀ eré ìbílẹ̀ kan tó wà tán máa ń ṣe tó yẹ kí wọ́n mú ìdá lọ́wọ́ ìdá yẹn ọmọ kọ́ òǹkàlùkọ́ wọn máa gbé dá wọn ké báyìí à dákun ó yẹ kéèyàn dínà sírù rẹ̀ so níta ń ṣe yẹn kìí sànàbì ló ní wọ́n ṣe kìí sọlọ́run ló ní wọ́n ṣe o àwọn náà mọ bàbá táwọn jogún irú àṣà ńlọ́dọ̀ rẹ̀. wọ́n ní tí bàbá àwọn bá kú sáwọn lè lọ kéde ńlẹ̀ rẹ́díò pé kí ni anabi sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa anáyẹlmẹyẹ pé ká máa lu koro kó kúkú ńtẹ́ fi lè kéde ipa òkúkú kìí sì ṣe lè rédíò kìí lè tẹlifíṣàn kìí obituary picture àbí obituary page lẹ́ẹ̀ra nù ìròyìn rárá ẹ lè kéde fáwọn ká pé mọ́ṣáláṣí àbí ibi táwọn èèyàn ti máa péjọ pé lágbájá kú torí káwọn èèyàn lè péjọ wá ṣe sọ̀látùl jánásà sílá. àmọ́ àwọn ọlọ́mọ kéde nílé rédíò nílé tẹlifíṣàn bí kí gbogbo ayé ó lè gbọ́ kó kú ànábì kọrù rẹ̀ fún wa. wọ́n ní tẹ̀yìn máa ń ṣe sọ láti lọ́wọ́ jẹ́jẹ́ wa kán lójú egbò kó sí tó burú mbẹ̀ tí ọba ti pọ̀ jẹ́jẹ́ bá ti pọ̀ òun ló dẹ̀gbin tọ́ba tọ́ba sọ láti wá jẹ́ gbàtọ́ lọ sọ pé ọ̀dàmẹ́n mẹ́fúhà àwọn olùmọ́ni jẹ́jẹ́ bá pọ̀ tó jáde lára èèyàn ìgbà náà lọ ba sọ láti wá jẹ́ àmọ́ arúgbó orí dùn nínú aṣọ rẹ̀ ọwọ́ àtẹ̀ ọmọ pé dunni, ní ọwọ́ ẹ̀jẹ̀ rẹ̀ inṣàlá kò sí problem. à ń bá sọ láti lọ lẹ́yìn imam àlùwalá imam já imam wa mẹ́nìkan náà tó wà lẹ́yìn rẹ̀ ó fi dípò ara rẹ̀ ẹni tó fi dípò ara rẹ̀ kò bá sọ láti láti bẹ̀rẹ̀ sọ láti imam lọ́kọ̀ọ̀kọ̀ parí kápẹ́ sọ láti imam kó rákà kan tó bá ti fi rákà kan wàá jókòó tó bá jókòó wàá ṣe tashahud láì sálámà àwọn ẹni tó tò lẹ́yìn ìmáàmù láti bẹ̀rẹ̀ yẹn àwọn lè ṣe tashahud tí wọ́n kàn sálámà ni ìgbà náà ni wọ́n wàá dìde ló pé sọ láti rẹ̀ tashahud tiẹ̀ tó léyìn kò bá sọ láti rẹ̀ jẹ́ torí tẹ́lẹ̀ náà tó bá pé ìmáàmù yẹn lọ kọ̀ǹtínú sọmọ kí tẹ bá débẹ̀ yẹn wàá ṣe tashahud níṣẹ́ ọlọ́run máa ń fi àdúrà ó máa ń fi yí kádàrá padà ni. anabi sallallahu alayhi wa sallam ó ní la yaruddul qadara illa du'a kò sí ní tó lè yí kádàrá padà fàdúà. torí ẹ̀ tá à ń bá ń sàdúà àwọn ọmọ kádàrá tó yí padà o àmọ́ àmọ́ sàdúà kọ́lọ́run ṣe dáadáa fún wa kó lé wa jìnnà sáìdá tẹ́ẹ̀ ti ń sàdúà bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àìdá ni ọmọ yí padà tẹ́yìn ọ̀mà kìí ṣe dandan kẹ́ẹ̀mọ̀ ẹ sáré pé dáadáa ń ṣẹlẹ̀ sí yín ọlọ́run sọ yín bí aburú dáadáa ń ṣẹlẹ̀ sí yín. wọ́n nígbà wo ni màá dá àmà gan-an pé mo ti tó níyàwó kejì wọn náà ló bira rẹ léèrè bí ti rí pé ìyàwó kan ọ̀ka ọmọ òun bùkátà ìyàwó mi fọmọ bàá má ṣe ránù rẹ wá ká àti ṣe dọ́gba láàrin wọn àti dúró dọ́gba tó fi ní jalábòsì kìí sànkó fáwọn ọ̀rẹ́ mi ti dó ìyàwó méjì olùyàwó àdó olórí ìyàwó kan ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́rù rẹ̀ wọ́n fi tẹ́ o wọ́n fi tẹ́ ni so tí ẹ̀yìn o tó bá bọ́ ọ máa ń ṣe kí ló mú ọ ránṣẹ́ palákàrà ẹni tó ń pè ìyàwó ẹyọ kankan ìyá ní ti jẹ́ wọn á lọ fẹ́ yàwó méjì wọ́n dájú pọ̀pọ̀lọpọ̀ dájú nídìí ká dáràn wọ́n sì rántí pé gbèǹdàlùkì á mà ń bẹ̀. pàápàá láwùjọ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ yàwó ẹyọ kan gan àwọn òṣojúṣe kí ló ń lọ kó yàwó méjì mẹ́ta mẹ́rin ìjọsìn lórí kíni ẹ mọ̀ pé èèyàn làwọn obìnrin náà ni àwọn náà láfojúsùn àwọn náà ní dáadáa tí wọ́n ń wá nínú ìgbésí ayé wa bẹ́ẹ̀ làwọn òbí wọn náà wọ́n ní dáadáa tán wá fún wọn. wọ́n kàn máa lo àǹfààní kọ́kùnrin ni mí ọkùnrin ni mí ọmọ ajá ń bá àwọn èèyàn ọlọ́run ọba ọ̀fẹ́ tágbára rẹ ọba ká má dáwọ́lé. tá a lè ti torí ẹ̀jẹ̀ wọ bára wọn mu kákọ̀ láti fi ọkùnrin tó lòun ọ̀fẹ́ wa dáadáa pé genotype pé kí as kọ́mọ́sì jẹ́ ìyàwó fún as ambọ̀sibọ̀sì ss wọ́n á ní ẹ níbole lẹ́yìn wa náà alukur'ani àti sunna ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti kọ́kọ́ sọ ni nígbà tó o bá fẹ́ tẹ́ ẹ bímọ tó máa ya bírùn tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tí wàhálà ò jẹ́ kẹ́ gbádùn má sì lọ bá bàbá lè máa mú pẹ̀lú àdúrà wò la lè máa ṣe o mo rò pé yé wa nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan múra kún mi wá ó wá ní sẹ kí n filẹ̀ kọ́ máa jẹ káàkiri kí n bọ́ lọ́wọ́ bá dúró gbẹ̀ngbà mo bá dé ń rì mú àbí kí n sọ́mọ́lẹ̀ kí n bọ́ lọ́n dúró gbẹ̀ngbà mo bá dé ń tu ń gùn kàn mí anabi ni aqilha wa tawakkal sólókùn kọ bọ́ọ̀lù ń dúró ni kí ẹsẹ̀ kó fílẹ̀ kọ bọ́ọ̀lù ń dúró nínú sólókùn kọ bọ́ọ̀lù ń dúró ó náà ní ká wẹ̀jẹ̀ ara wa ìyàwó tó fẹ́ fẹ́ yẹn kí ni genotype tẹ̀ eléyìí ò ṣe kí nǹkan àjà mo fẹ́ mà aa ni èmi sì jẹ́ as ọ̀yẹ̀ as ni èmi jẹ́ ss a ẹ dákun ẹ ṣeun aa lè fẹ́ ss ẹ ṣe gan because tó bá worst tó bá worst ẹ lọ́mọ lè jẹ́ ss àmọ́ inshallah inshallah a rí as as as fa yàtọ̀ sí as plus as ọmọ lè di ss akaramakumullah wọ́n tún lọ́kàn jẹ́ ac ac air condition ac subhanallah ọlọ́run dákun wa gbà wá kọ́ là wá ẹni tó kàn lọ́ mà ẹni tó kàn lọ́ mà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti lùzì lé ọkọ báyìí wọ́n ní ẹjẹ́ ìmánì ìmánì láàfi gbé ìgbà tó délé ọkọ ìmánì ò gbé má ọmọ kan ló bí ìgbà tó di lónìí ọ̀la òní ọ̀la dákúdájí ọkọ padà yìí pé òun ò ṣe má ìgbà tí ìyàwó ọ̀fẹ́ gbọ́ lẹ́rọ̀ ọkọ sá ma lọ́wọ́ tó o bá gbọ́n jù mí lọ o lè gọ̀ jù mí lọ pírísìpù ò lè gọ̀ jù mí lọ lọ́kọ́sá torí ẹ̀ ṣé àǹfààní la wá mú jáde ńbẹ̀ ọmọ ńkọ ọ̀pọ̀ ọmọ tì ọ́ sá lọ tó gbogbo orú nǹkan yẹn kò sí tó burú ká wò ó wọn náà ti kọ ìyàwó mẹ́ta ṣùgbọ́n kọ àtìyàwó ọmọ pé tí kíkọ bá ti pé mẹ́ta á yẹra fúnra wa ni wọ́n tún tó ń gbé lọ bẹ́ẹ̀ wọ́n ti wá mọ̀ báyìí kí ni kí wọ́n ṣe lónìí ni kò gbọ́dọ̀ ní wákàtí yìí ni kò gbọ́dọ̀ di wákàtí tí ń bọ̀ wọ́n túká. ọkọ wa tọrọ àforíjì tó pọ̀ ìyàwó náà tọrọ àforíjì tó pọ̀ nítorí wọ́n ti fi gbogbo àsìkò tó lé sí kíkọ mẹ́ta ń jókòó zina. kí kálukọ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ̀. táwọn lè tẹ̀ka fún mùsùlùmí láti dépò kan islam ti wà yìí òfin ni ó sì fi ìlànà tó dá lélẹ̀ tó bá yẹ pé tá a lè yànyàn sípò tó bá yẹ pé gbogbo ẹ̀yin tó ẹ fẹ́ yàn sípò rí yín bá pé ẹ sì jẹ́ni tá a lè pè ní ahlul halli wal aqd ẹni tó lè tán kókó tó sì lè tu ẹ̀yin lọ́wọ́ fẹ́ yan dàrẹ́kítọ̀ lè sẹ́ ẹ̀yin tó rí yín pé báwọn islam kò lòdì sí àmọ́ rúbò tí wọ́n máa ti kààyàn islam ọ̀faramọ́ ọ̀faramọ́ ẹ lè dìbò ní ìsìnkà sọ pé àwọn àwọn muallim àwọn nìkan ni ó dìbò tẹ́lẹ̀ síbẹ̀ àwọn stars tẹ́lẹ̀ síbẹ̀ kọ́lá àbí tó ti tò ní wèrè kan ti fún ọ ní ẹsẹ̀ àfa odò dáadáa tòtòrí de ilé islam ọ̀faramẹ́lẹ̀ yìí. wọ́n ní ọkàn àwọn ń sáré àwọn sì mà bí lára kẹta tẹ̀m̀bẹ̀lẹ̀kùn tẹ̀nìmánì ń dà wọ́n láàmú. ogun rẹ̀ náà làlùkùrán kọ́mọ kí alùkùrán kọ́mọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́. ọmọ ìpè bíntín yìí kí lọ́ọ́ fẹ́ máa ṣe lára ẹnìkan sí i wọn ò ní bí ẹni tí ó di ọ lọ́wọ́ tiẹ̀ ẹni tí ó gba tiẹ̀ tí ń bọ̀ wá dọ̀ rẹ tí òfin ní dọ́dọ̀ rẹ wọn ò ní bí kí á lọ fẹ́ máa ṣe lára sí ó rí i pé gbogbo nǹkan yóò firi lọ́dọ̀ rẹ yóò fẹ́ ṣe eléyìí ni oògùn ìlara èèyàn lè lọ sí tunisi kí gbogbo èèyàn ó tò kọ́ wá kàn kó déwájú physician tí ó wọ̀ wá kí ni dàn yín láàmú náà rí bàbá ìlara ni <laughs> abẹ́rẹ́ wọn kọ̀ fún ọ ní àbí tablet sokosogun rẹ̀ lọ́sítù. wọ́n ní ọkọ àwọn ti kú sáwọn lè lọ àìdì ẹ̀ lè lọ ẹ jókòó kalẹ̀ yìí ẹ̀yin ò ní lọ ọjà bó ti jẹ́ wọ́n ní fọ́tò yẹn ṣé gbogbo fọ́tò náà ní Islam kọ́ ni àbó láyọ̀ kú ó láyọ̀ kú ó o lè ya mọ́sálásí nígbà tí ọ̀sẹ́ nìkan kan bẹ̀ o lè ya ojú sámà nígbà tí ẹyẹ òfò ń bẹ̀ o lè ya òkun nígbà tí òrẹ́ yẹ àti òrẹ́ já ń bẹ̀ tẹ́yẹ òsì máa fò lórí ẹ̀ mo rò pé yé wa o lè ya àwọn igi mashallah igi mango ti pọ̀ igi cashew mashallah ògbógbélé àwọn ewé pẹ́ wá ti rí mashallah ilẹ̀ wa green ó tún jù lóyìnbó lọ yá àmọ́ gbogbo nǹkan abẹ̀mí ṣẹ̀rí ọ̀farama ṣẹ̀rí ọ̀farama kẹ̀yà kò bá jẹ́ èèyàn kò bá jẹ́ já kò bá jẹ́ yẹ kò bá jẹ́ ìrà kò bá jẹ́ kòkòrò ẹ gbọ́dọ̀ yá. tọ́ wọ́n ní afẹ́gbàṣẹ́ wọ́n ní amú id um, kíníkan passport wa afẹ́ ṣe ìwé ìrìnnà passport photo agbogbo nǹkan yẹn aji kan wọ́n ti ní amú fọ́tò fọ́tì wá wà. eléyìí á pè ṣẹ̀ríà gbà pé nǹkan tí ò tọ́ tí ò bá sọ́nà míì tá a lè gbé gbà káfí má ṣe tọ́yẹ pé ṣíṣe rẹ̀ náà ni ṣẹ̀ríà ọ̀pọ̀ pé ká àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe ju etí àbùkátà lọ torí ma gbogbo tí wọ́n bá ní kẹsẹ̀ nítorí túláàsì bí túláàsì bá ṣe má iná lẹ́sìn. wọ́n náà ń ṣe àlùwàlá torí pálọ aláwọn ti jáǹgbà táwọn wà mọ́ṣáláṣí tí ìmáàmù ti bẹ̀rẹ̀ kótóbà àwọn wá dé ibi táwọn ti ṣe àlùwàlá yẹn àwọn ń gbọ́ kótóbà bàbá ìmáàmù ṣé àwọn ò tún gbẹnu lọ́nbẹ̀ẹ́ náà torí táwọn bá sálù àlátọ́ yẹn káwọn ṣe díkìrì táwọn ṣe díkìrì yẹn àbá àwọn ní ṣe ọ̀dà kẹ́mi tó ti fẹ́ sálù àlànà ò ní ṣe díkìrì lẹ́yìn àlù àlà ńgbà bá parí kútúbà tẹ́ parí sọ́láàt ọ́ máa san díkìrì yẹn padà. ṣé súnà ní káwọn máa ké Suratul Mulk lójoojúmọ́ káwọn tó sùn bẹ́ẹ̀ ni. táwọn lè san sàdáàkì fóbìnrin kó tó di kí so igi <laughs> gbogbo yẹn náà ni ọkàn sanwó dànù owó kí lọ fẹ́ kọ sọ ń fẹ́ fi dè malẹ̀ ò dàbí so ńgbà tó ọba tó fẹ́ obìnrin làánà ló tó san A àmọ́ nìsín àwọn fámìlì ìyàwó rẹ wọ́n sọ pé ó kò sí wa ó tún kó ó ó gbé ti pè epo gbogbo nǹkan yìí tọ́ o ti wá lọ sán o ti lọ sán o ti lọ sán o tó dijọ́ yàwó ọwọ́ adijọ́ tí wọ́n sì akudu owó kí la fẹ́ kó o ti sàn ẹ dáhùn o ń bù wọn lówó ni wọ́n gẹ́gẹ́ bí onúure a sọ pé sọ̀dá àkínà ló ń ti ń san án o torí sẹ̀rí àsọ ìpè gbogbo tó má fi lè fún anybody tọ́tàn mọ́ ìyàwó nítorí fífẹ́ rẹ̀ kó tó di pé wọ́n fẹ́ ara sọ̀dáàkì náà ni. èyí túmọ̀ sí pé tíro obìnrin ẹ bá lóun ṣe kóló lọ́la gbogbo sítọ́ rà gbogbo gálọ́ọ̀nù epo àtòróró tọ́ rà àpò yọ̀ gbogbo àtòbí ló ṣírò owó rẹ̀ gbẹ̀lẹ́sàn. eléyìí jẹ́ pé owó tẹ̀sán pọ̀ hmm, eléyìí sọdá kí tuntun á mú wa owó olóòtùkùn gbogbo ẹ̀ ní jẹ́ sọdá kí àmọ́ tó bá fún tó bá fẹ́ nikẹ́ni tó tó tó bóbìnrin yẹn tán lẹ́yìn tó ti fẹ́ tán ẹ̀bùn lásán ni ó ń tì lóbùn mo rò pé yé wa. wọn ló ti rọ ọ̀rọ̀ wá bí wọn sí àmọ́ ti dá ó sórí ọ wíníwíní ṣé a lè pa magrib àti ṣáìpọ̀ tí òjò tọrọ níjó ni. masha allah la quwwata illa billah kọ́lọ́n ti kálùbáríkà púpọ̀ jáde lára rẹ̀. òjò yẹn rọ̀ àwọn èèyàn wá ń pè pé ó kó mọ́sálá wà tá a lè pa magrib àti ṣáìpọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè papọ̀ tí bá ti ń báyìí tí magrib fi dé. àmọ́ lọ́n ńgbà tá ìsìnkọ́ ọmọ gbogbo òjò ti wá wọ́ <laughs> Allahu akbar ni wọn rọra ń fọn kínkínkín kínkín ẹlòmíín ti ṣe àdúrà pé wọlọ kó tún bẹ́ẹ̀lẹ̀ lórí magrebi so that a fi papọ̀ tọ irú eléyìí ẹ apá ìṣá ẹ tí ì ṣe ìṣá ìlọ́jọ́ yìí ẹ dùn sásìkò ìṣá òfin tó torí pé ọlọ́run ti ní ọwọ́ awọ ẹ wá wo a ọlọ́run bá ga púpọ̀ atutuka kò tọ́gbọ̀n ìṣẹ́jú lójó bá tún bẹ́ẹ̀lẹ̀ aaa ẹlòmíọ́ mọ̀ ṣéèṣì là ní kọ̀ bẹ́lẹ̀ <laughs> subhanallah torí ẹ ọlọ́run bá máa ń dáhùn ẹrú wò ó máa ń dáhùn ẹrú wò sí liyabluwakum ayyukum ahsanu amala sẹ́yìn bá ti paṣọ láti yẹn pọ̀ ẹ kàn gbára gbóná ẹ tí ì ṣe iṣẹ́ àìlọ́jọ́ yẹn tọba tọba jẹpẹ yìí ti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ọ san padà nísìnyí àwọn mẹ́jọ dídọ gbé ilé ìjẹbù sí jẹ ọdọ ó tó bá wọn tó bá wọn èyí tá dáhùn ọ jẹ́ ìlọ́po èyí tá a ti lè dáhùn tó abẹ náà ọba ẹlẹ́dàá wa túbọ̀ fún gbogbo wa ní tó péye nínú ẹ̀sìn wa wa lọ láti máa fa àwọn nǹkan tá ń sí wa o ó wa kó sì wá nínú àwọn mùsùlùmí gidi wọ́n kọ́sàánù wa ń jọ gbé ndàlù kìyàm subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.